من أبواب فضلك وانشر علينا من خزائن رحمتك يا أرحم الراحمين اللهم إنا استودعناك ما علمتنا فردده إلينا عند احتياجنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبي وفصاحة إفض المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيماً قال رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيراً قال قد أوتيت سؤلك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا تاج الأدب مرشدا من الضلال موقدا حسبي الله مفسرا قرآننا الماجدا ولا يزال بالغا كلام الله الحامدا كل الأنام كافة سبلا سلام سرمدا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حاسبنا نوما يقود قومه بغير تعب والعنى بالوعظ صار هاديا ومهديا إلا الهدى ولا يزال كاملا مماجدا ومجدا ولن يصير ناقصا بقدرة الله الماجد الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا طول الدوام والبقاء لشيخنا تهج الهدى ما دام حيا في الدنى ولن يصير مقيدا أطال الله بقاءه ما دام كان على الثرى حسبي الله نعم له على طريقي يحمدا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا يا ربي فاحفظ ستاجنا من من البلاء والردى فأفض عليه رحمة منك فكه من الصدى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حبيب تسمع إن الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبنستعين اهدنا صراط المستقيم آمين اهدنا صراط المستقيم آمين اهدنا صراط المستقيم آمين أدعوك فلون الحمد لله أدعوك فلون الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين ọba tí ó tún fi àánú rẹ̀ ṣẹ́wà kù ètò sínú kápá ẹnìkankan láti ṣe bẹ́ẹ̀ tọ́lọ́run bá fẹ́ bẹ́ẹ̀ ọba ìlàdúgbẹ́ fún o àtúká níbí ní ìrọ̀lẹ́ àná kálukú gba ilé rẹ̀ lọ ẹni tí ó gba lé lọ ẹni gbọ́kú lọ ọlọ́run ìtún ní kílẹ̀ tún mọ́ dáadáa láàárọ̀ yìí ọlọ́run àdúgbò fún ọ. alhamdulillah. bó o ṣe ń ṣe lọ́rùn ìbánisẹ́ lọ́rùn délẹ̀. àmín. ọlọ́run ajé àṣẹ ọ̀pọ̀ ọdún láyé. amina. wọlé agbára rẹ wọlé àṣọbì rẹ. àmín. wá fi ìṣẹ́ wa kù túnlẹ̀ ọlọ́run ṣe. amina. ilẹ̀ rẹ tó dá ọlọ́run fi ṣiṣẹ́ kù wá tún ṣe. amina. má ṣe wálẹ̀ tí ó balẹ̀ jẹ́. amin. àdéhùn tó ṣe fún àti ń balẹ̀ jẹ́ àdéhùn tí ó dáa ni. má jẹ́ kan nù wọn. amina. jẹ́ kí ìmọ̀ wa ó wúlò. amin. ìmọ̀ wa ọlọ́njẹ́ wúlò. amina. ìgbésí ayé wa ọlọ́njẹ́ wúlò. àmín. wọ́n agbára wọ lọ́hùn láti bẹ̀rẹ̀. àmín. la hawla wala tó ní àná aka haya àádọ́ta inú suratul an'am àmọ́ tí a lè ṣàlàyé ẹ̀ <clears throat> ọ̀rọ̀ afá lórí ẹ̀ àṣọ lánàá a wà sọ lẹ́nì kọ́lọ́njẹ́ wúlò fún wa àtẹ̀ntí ń sọ àtẹ̀ntí ń gbọ́ kọ́lọ́njẹ́ ṣàǹfààní ń bẹ. àyà tí ọlọ́ba yìí bisimilahi rahman rahim awudubilahi mina saitan rajim bisimilahi rahman rahim kol la akulu lakum indi khasa'inu la'i wala alam wala alam li ghaiba wala akulu lakum inni malakum inni attabi'u illa ma yuha ilayya kulli aliyastawi li ama wal basir afala تتفكرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون أي أي ọ̀kan نوايا تنجوي tó ń النبي ipe ẹrú ọlọ́run pọ́nbélé lànàbí ṣe nítorí pé máa wí ntọ́lọ̀ ni ọ máa wí bẹ́yẹn ìbá ṣe ẹni tó gbà fọlọ́ ntán yányán tó ju apá àtẹsẹ̀ lẹ̀ kò ní sọ. ọlọ́run jẹ́ àmọ́ yìí pé ẹrú yányán ní ànábì òun wá fi ránṣẹ́ òun fi dà lọ́la ni amẹ́rù òun ni torí jẹ́wọ́ jẹ́wọ́ ara rẹ ni àyà ìtumọ̀ sí jẹ́wọ́ jẹ́wọ́ bí ọmọ ó sì jẹ́ ó sì sọ èyí lẹ́ẹ̀kọ́ fún mi àtẹ̀yìn pé ńgbà tó jásí pé bọ́rọ̀ sí wa rí ni kí ni àbùrọ̀ máa gbéra ẹni sípò tá a ti dè tí ẹ̀tẹ́ wà gbẹ̀yìn ẹ̀ gbogbo ẹni ó gbé rẹ̀ sípò tí ò tí tó lẹ́gbẹ̀ ẹ̀tẹ́ máa ń gbẹ̀yìn ẹ̀ ni. èyí tó dáa jù ní kọ́mọnìyàn tó sọra ẹ̀ kalẹ̀ kó nípò tó tún wà kó tó tún lù ara rẹ̀ dáhùn tó bá jẹ́ mẹ́wàá so méjì nu ara nínú ipò rẹ̀ sára ayé ìjọ wọn bá bá ọ ní mẹ́ta kẹ́rù bà wọ́n tí wọ́n bá tún súnwájú mẹ́rin a. Ah tí wọ́n bá lé ọ lé ọ débi pé wọ́n tún mọ̀ pé o tó márùn wọ́n fi ọlọ́run lẹ̀ ni pé a ah, ah, ìyẹn ó sàárì bá àmọ́ o ti gbé ààrẹ sípò ẹ̀ wà níjọ́tọ̀ wà léjì níjọ́ yí owó tó pé mẹ́ta ah, àbùkù nígbà ìwọ anábì sọ fún wa pé ìyìn sọ fún yín o sọ fún wa pé ìyìn sọ fún yín o pé pẹpẹ ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ mi o ìyìn sọ fún yín báwọn o ẹ wá wo àwọn èèyàn tí wọn jẹ́ nǹkan kan lẹ́ni tí wọ́n á ń pera wọn ní tí wọ́n máa sọ fún yẹn pé àwọn làwọn ó jẹ́ èèyàn olówó àwọn làwọn ó jẹ́ èèyàn ọ̀gá àjẹ hmm, ọ̀gá àjẹ ọ̀gá àjẹ ọ̀gá. Hmm, ẹni tó lọ ń ránṣẹ́ nìyí lọ́lọ́run ni máa sọ pé kò sí kankan lọ́dọ̀ mi o ìwọ̀n tó fún mi náà lẹ́rí tí mò ń lò ń o kò jù bá ń lọ́ àlọ́ ẹ̀rí ìsì má kọ̀kọ́ ó máa sọ fún apọ̀ má kọ̀kọ́ sọ fún abáhùn pọ̀ má kọ̀kọ́ ìǹdẹ̀ sọ fún yín pé màlẹ́kà ni mí o yányá mi ò kọjá pé ẹnu tí wọ́n bá fi ránṣẹ́ sí mi nìkan ni mò ń tẹ̀lé o ìǹdàsọ o wá sọ fún wa pé bọ́bá rí báyìí ẹni orí náà àtẹ̀ntì orí náà kò má wọn ẹ̀yin tá a wá sọ wéyí fún ó yẹ kẹ́ ẹ la ìmọ̀ ronú bọ́ọ̀nù kẹ́ ẹ máa ronú gbà náà ẹ ronú ẹ ronú jinlẹ̀ tẹ́ ẹ bá ronú ẹ rí i pé ọgbọ́n ọ̀sẹ̀ yọ ń bẹ̀. àyà yìí làwọn afa sọ̀pọ̀rọ̀ lórí ẹ̀ nínú tí wọ́n sọ ni pé ká wò yí pé bọ́lọ̀ ń ṣe dojú ọ̀rọ̀ kọ ànábì. huwa amuru minallahi ta'ala ilayhi àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ní sí pé máa sọ báyìí máa sọ paláṣẹ fún. àmọ́ ìpàṣẹ yẹlé yìí ọkàn jẹ́ ibulak ìpàṣẹ ìpàṣẹ túnfẹ́ léyìí tó wọn létí ni. Am, a, tó wá jẹ́ ti xaasọ̀ ìbúláàgì xaasọ̀ ìjíṣẹ́ àdáyanrí nítorí pé gbogbo Quran látòkè délẹ̀ náà ni ọlọ́run sọ fún anabi kọ́ lọ́ọ́ fi jíṣẹ́ fara ayé kò sí kan bẹ̀ tí ìsepò fìràn sára ayé náà ni àmọ́ kí ni wàá fà lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ó sọ pé kúlí lọ́ọ́ yìí Se sẹ́yìn okú tó kú tí o sọ pé kúlí òun ṣé kò ní sọfara yé ni yọ sọ àmẹ́lẹ́ ìtún dayan rí lọ́tọ̀ ìbòláàgò ká sọ ìfi ìlọ́dìlífà mẹ́sẹ̀gì àdáyanrí gbogbo ẹni lánìí kan sọfara yé ṣùgbọ́n tó ń lọ da ilé ìsọ ó ní kókó kan nìyẹn. tó bẹ́ẹ̀ di pé kúlí bá bẹ̀rẹ̀ àyà kan àti pé àwa mùsùlùmí á tún kíyèsí bẹ́ẹ̀ lọ́tọ̀ pé ah, ah, ìyànrán máa ń sẹ́ lọ ní ìsìn ìyànrán máa ń sẹ́ lọ tó bá dé Èkó sọ fún ẹ̀gbọ́n àbí àbúrò rẹ̀ wípé a fẹ́ ṣe ìnáwó ìyàwó àbí súná ọmọ ní ọ̀ndẹ̀tù oṣù keje tí ń bọ̀ yìí o a sì fẹ́ kọ́ wálé o kò wálé o wọ́n ń sọ fáwọn fún un ó tún adẹ kan náà wọ́n tún ní wò ó sọ fún wípé sọ fún wípé tí bá ń bọ̀ o kọ́mọ́sáláì múyàwó ẹ̀ lọ o ọ̀rọ̀ yẹn ti ní kọ́mọ́ wọ́n lè sọmọ náà lọ pé afẹ́sẹ̀náwó kó sì wálé kó sì múyàwó ẹ̀ wá àṣẹ wípé ńgbà tí wọ́n tún tún rìpíìtì fẹ́ni tí wọ́n rán pé sọ pé múyàwó ẹ̀ lọ́wọ́ ìyẹn ni pé wọ́n jẹ́ ọ mọ̀ pé ìmúyàwó wá ó ní ń ṣe pàtàkì nínú wálé rẹ̀ tó bá lọ wáyé láìmúyàwó wá ó lè túmọ̀ sí pé wálé. àwọn kúlíkúlí inú Quran ó túmọ̀ sí pé bá a bá ti ṣe gbogbo yòókù èèyàn ọlọ́run lè gbà pé kò ṣe ntí mẹ́bẹ́ nìyẹn. ńlọ́ba kúlí lèlè mọ́mí ní ìnà yàgòdò mini abusorihin wa ya fasu furujahun dalika asikadahun inna la khabiru bima yasinahu aha wa kulli muminatina yagidudina mini abusorihin wa ya fadina furujahun ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو إخوانهن أو آباء بؤلتهن أو أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني أخوانهن إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على أورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون ọlọ́run kò jẹ́ kẹ́ lálùbáríkà iṣẹ́ ní kí ẹ máa kígbe inú Ramadan ọ̀pọ̀ ọjọ́ lèèyàn máa wọ́ dé tafsir àmọ́ ń gba ìpèsè ọlọ́run ni lọ́lọ́run wà tẹ̀sẹ̀ dé ńgbà téèyàn bá dánu lọ́rọ̀ ẹ̀yin tí gánà sí ọ̀rá yìí ò gbé ẹlòmíì lè wọ́n àgbé inú àwọn àtàjókò ìwọ́n àgbé rẹ̀ ò sì ní hàn ó ti wọ́n àgbé hmm, kò sì ní hàn a lè tí wọ́n ń wẹnu ẹ̀ kọ́ ní kóró gbé wọn. ìtọ́jú ayé àsíbẹ̀ afẹ́ fi sọ̀rọ̀ ni afa wa baba wa Uthaymin rahimahullah tí wọ́n kọ tafsiri tanka yìí wọ́n máa ma gba àyà ń wá ni wọ́n gbé àyà kulli mu'minina wa wọ́n tún á gbé kulli mu'minati náà wa wọ́n sì fẹ́ àkà náà ni. ìtí hmm. à ń dẹ̀ fẹ́ ká jẹ́ tí wọ́n fẹ́ ká gbọ́ yé ń bẹ̀ ni wípé ní àárín láti ìbẹ̀rẹ̀ Quran dé parí ìtumọ̀ ẹ̀ náà ni pé wà nábì lọ sọ fara ayé lọ sọ fara ayé lọ sọ fara ayé àmọ́ tá a bá ti rí kúlí nínú Quran tí súnmọ́ pé lọ́ọ́ sọ ìyẹn á tún dá wò lọ́tọ̀ irú ẹ̀ ní kúlí ti lè mú mi ní ìnà yìí bí wà nábì sọ fún gbogbo mùmíní lọ́kùnrin. yàgògbó min abẹ́sọ̀rìhìm. pé kí àyín ọkùnrin ẹ̀ dì nínú ojú yín tẹ bá ń lọ ẹ má fi gbogbo ojú rí náà ìtumọ̀ ni pé ẹ máa wọlé tẹ́tẹ́ ìtumọ̀ ni pé bọ́ ọ bá fẹ́ wo apá tún tí o bá sádánwó ń bẹ̀ máa wo lọ àmọ́ tó bá kele bá àdánwó ń bẹ̀ bí kóbìnrin kan síra lẹ̀ gbójúpò ń bẹ̀ kíákíá má wò yẹn mọ́ lódodo. olódodo ni ọlọ́run fún ọ lójú àmọ́ kò ní o fi wo okú kan bà dáràn mọ́ wò yẹn inú tí ọmọ wò kọ́ nìyẹn wà ìtumọ̀ di nínú ojú yín nìyẹn lẹ́yìn náà. wàyà fàdú fúnú jẹun. ẹ̀dẹ̀ sọ abẹ́ yín ẹ̀ abẹ́ yín ẹlẹ́tọ̀ọ́ yín nìkan ni ẹ máa lo abẹ́ yín fún ẹ gbọ́dọ̀ lo fún mi tá a bá so igi fún yín ọlọ́run wá ní kẹsì yìí. azika alahu. èyí ló tọ́ fún <clears throat> èyí ló tọ́ fẹ̀yìn mùmíní o. inna Allah. èyí ló mọ́ fẹ̀yìn mùmíní o. èyí ni ẹ fi lọ garaga o. lẹ́ẹ̀fìrìn garaga o. tí èèyàn bá téèyàn bá lọ rèé lo ẹ̀yà ara rẹ̀ síbi tọ́lọ́run ò ní ó lò sí. ewu ńlá ni fún o nínú ewu yẹn ni pé ẹ̀yà ń lè má ba kalẹ̀ o ẹ̀yà tí ń lò lòkulò yẹn bí ojú kò sí nítorí kí ojú kárùn ojú pọ̀ ju pé ntí ọmọnìyàn ń lójú sí ọ̀pọ̀ ẹ̀ ní o kọlọ́n làwọn bẹ o. a gbọ́dọ̀ lu ẹ̀yà ara wa síbi tọ́lọ́mọba ọ̀fẹ́ o tábà fẹ́ kọlọ́mọ yọnu wa o sìnà fọkùnrin àti fóbìnrin èèwọ̀ ni o ọlọ́run lọ sọ fún wọn o kí èèyàn ó tún túbẹ̀ ń yẹ̀wò dáadáa pé ntọ́lọ́n fi lo kúlì ó ní nǹkan pa pàtàkì o ọwọ́ amọ̀ ẹnu létà obìnrin náà bí bá a ṣe rán ọ sáwọn ọkùnrin a tún rán ọ sáwọn obìnrin náà. wa qul lil mu'minat sọ fáwọn obìnrin náà yìí pé. yọ̀gbọ́nà min abẹ́sọ̀rìhìn. àwọn náà gbọ́dọ̀ máa túwọ̀ ọkùnrin ọlọ́kùnrin láwò dàbọ̀. wọn náà lóbìnrin wọkùnrin wọkùnrin obìmọye láàrẹ̀. ọwọ́kùnrin wọkùnrin ẹ̀fìjọ́ ń ṣàwàdà ẹ̀ẹ́dẹ́gbẹ́ mẹ́ta ẹ̀ẹ́kìnní kan ìgbà wọkùnrin ọlọ́kùnrin à èyí ló ń fà á tí gbogbo àwọn nǹkan òfin tóra wọn mọ́ ká sọ òfin ọlọ́run di pé ah, ẹ wo ìjọ mọ̀lẹ́yìn o ah, ìyẹn yẹn ti lé jù náà ọ̀hún dà bẹ́ẹ̀ bá lófin ọlọ́run lé ní tí ó lé ọ̀pọ̀ báwọn hmm. ẹ̀ẹ́n tí ó lé ọ̀pọ̀ ọ̀kẹ́ ìmọye náà ni nǹkan máa lè mọ́ lọ́wọ́ tí wọ́n dẹ̀ lófin ọlọ́run rọ̀ pé àkìlóyìn ah, kò sí sóde tó lé ń bi eléyìí nǹkan gbogbo ọ̀dẹ̀ máa rọ̀ náà. ịmụ máa rọ̀ eku ma ké eku ẹyẹ ma kebie ẹyẹ ẹ̀yin obìnrin náà ẹ̀dì lójú yín. wa yahfadina furujahun. ẹ sì sọ́ka náà sọ abẹ́ wọn kóbìnrin náà sọ abẹ́ rẹ̀ náà gbogbo ohun tí ọba lẹ́tọ̀ọ́ gbogbo ẹni tí ọ lẹ́tọ̀ọ́ sí lẹ́yìn ọkọ rẹ̀ nìkan má jẹ́ kó débẹ̀ ìdébẹ̀ wàhálà ni. ẹni gbogbo ohun tí wọ́n ń bí lọ́mọ lásìkò yìí náà ni ọ̀yanjú náà ni ọ̀mọ̀wé náà ni ń daláàrú kò sí ń tọ́ fàájú pé ọ̀nà tó mọ́ gbà wáyé ò dáa lọ tí ń tọ́ da ọba ṣáájú rẹ̀ èyí tí ò dáa lọ tẹ̀lé obìnrin tí wọ́n tó ṣe sìnà lódodo bẹ́ẹ̀ tó ṣe yẹn ò doyún tó yẹ pé lẹ́yìn tó ṣe sìnà lọ́kọ́ tó ṣe lé ń tọ́ tẹ̀lé ọmọ yẹn ò dáa báwọn. wọ́n lè ti ṣe ti tọkọ rẹ̀ ó ti dọ́mọ ó lọ sí sìnà lé ntí à ń ṣe lé yẹn ò dáa yóò yọ ọ lẹ̀ ẹ ti pọn mi ẹ ti pọn mi tí ọ̀dà mú mi gidi wàhálà ni ẹ̀ẹ̀kan sì kí ọ ṣẹlẹ̀ ìdí ẹ̀yẹ ni ó máa ṣẹlẹ̀ ẹ wá wo ẹ wá wo ẹ wo ẹ wo ẹ wo environment àwa ń sìn ẹ wà á rí ibi tó lọ́wọ́ sọ já nígbà tó sọ pé tí ń kìlọ̀ báyìí fọkùnrin tó kìlẹ̀ báyìí fóbìnrin ẹ wà obi tí ó sọ já ká lè mọ̀ yí pé ọba ọ̀jọ̀gbọ́n lọ lọ́hùn pé òfin ò ṣe é pamọ́ láì palẹ̀ mọ́ ṣáájú kò pọ́síbù yẹn ti ibi ẹ wà rí iye ju ẹni tí ń tan rẹ̀ yín sìn lónìí nu ayé àti ẹ̀ńkà lọ yìí ṣé ti ń sọ lọ nísìnyí pé kọ́kùnrin má ṣe sì ná kóbìnrin dì ní ojú wọn kọ́kùnrin dì ní ojú wọn èlé lọ́lọ́tọ̀ fún yín tẹ́ bá fẹ́ gbogbo tẹ́ bá ń ṣe lọ́lọ́ mọ̀ àbí ọwọ́ ń bá lọ nísìnyí ẹ máa wo ibi tí ó bàjá. ولا يبدين زينتهن إلا ما ظهر منها ẹ̀yin obìnrin tá à ń kìlọ̀ fún lọ pé kẹ́ ẹ má wo ọkùnrin lọ́kùnrin láwo òsíjú kẹ́ ẹ tẹ̀jú yín lẹ̀ ó tún wá kú tẹ́ tún ṣe o ولا يبدين زينتهن إلا ما ظهر منها ẹ gbọ́dọ̀ wá fi ọ̀ṣọ́ hàn àyàfẹ́ tó bá hàn fúnra inú ọ̀sọ́ ẹ̀gbọ́n nǹkan ẹ gbọ́dọ̀ fi ọ̀sọ́ hàn àfẹ́ tó bá fira ẹ̀ hàn fúnra rẹ̀ inú ọ̀sọ́ nígbà pé ọ̀sọ́ mi ń bẹ tẹ́ pé olówó ẹ̀ kò fi hàn bí obìnrin tó lo ìjáàbù nísìn ọ̀fẹ́ fokọ́tà ọ̀ka ìjáàbù aṣọ tó ọ̀fẹ́ gun mọ́tò ọ̀ka ìjáàbù aṣọ tó síta kò lẹ́mìí àti fasọ̀ hàn aṣọ hàn fúnra ẹ̀ ni òfin dáa kéèyàn fẹ́ jáfa tí ó máa báráyé sọ̀rọ̀ kọ́mọ́ wà nímọ̀ nípa èdè lárúbáwá dáadáa ntẹ́niyẹn ó bàjẹ́ ó pọ̀jù tí ó tún ṣe lọ. ńlọ́fà tí ó di di mùdílù mùdílù mọ́ríkàs tí lọ fi fíìlì tí ọ̀jọ̀ra wọn túra wọn. Hmm. kọ́tàlà kọ́tàlà kọ́tàlà wọ́n yàtọ̀ gédégédé nítumọ̀ ọwọ́ hmm. ń gbé kọ̀tálà sípò kọ́tálà wọ́n ní tí wọ́n ń bilẹ̀ lé tí wọ́n yẹ pé ah, ah, àbí sọ̀wọ́n ọmọ kéwù ni wọ́n ní. <laughs> ọdún ọ̀daràn lójú ah, ànábì ní ẹ̀ bá fẹ́ kọjá léwájú ẹ̀ ti ń kírun ẹ̀ pa kọ́tálà hmm. tó yẹ pé ìtumọ̀ rẹ̀ ti yàtọ̀ gédégédé ìtumọ̀ ẹ̀ ni pé ó dáwọ́lá lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì kọ̀ dáhùn wá ti dáadáa lẹ́ẹ̀kẹta tí kọ́mọ̀ kọ́ fẹ́ bá ń jà ni ìjà yàtọ̀ fún ó yàtọ̀ fún pa mọ́kọjá ń bì tí èèyàn bá ń là ká ìkan ń gbé èèyàn ń kírun lọ́wọ́ tó ṣe báyìí lórí irun ṣé àdánbẹ́lọ́ ẹ̀nu ah, ah. àbíbọ̀nu so pípa ṣe rọrùn láti bẹ̀yẹ báwọn sùmọ́ bẹ dání. ṣé ìkẹrin ní àjàbá òun tí ó kù nígbà tẹ́ni tó fẹ́ bájà ẹsẹ̀ fún kápẹ́ fún ni pé kọ́kà fọ́ pa. mi kankan. nígbà tí mo yẹ kírun déédéé tiẹ̀. mo túrọ̀ ẹ̀ láṣìírí ni. kẹ̀ kírun déédéé. sáádà sànàwí tí ń bẹ lọ́rẹ̀ yẹ pé sáádà secondary school níláyìn ti kéwú wọ́n kọ́ fún ni. lákọ̀ọ́kọ́ wọn ló fail lẹ́ẹ̀kejì wọn ló fail ngbọ́ ó dẹ̀ kẹta ni pé ọmọ àdúgbò ọmọ bàbá tó jẹ pé náà tó lọkùnrin tó ṣe ẹ̀wà kọ́ fún un. gbogbo àwọn tí wọ́n jọ já tí wọ́n jọ ka kíláàsì ni wọ́n ń sọ̀rọ̀ ní ìsìn pé sọ́mọ́ pàjọ́ ka kíláàsì ni bàbá wa jáde o ní sànà báyìí la jáde àjọ ka kíláàsì ni bàbá wa jáde kí n bá bẹ́ẹ̀ fà yọ tí mo yẹ padà sí orí lúgà orí gírámà. ẹn tí ọba máa tú fara ye ọgbọ́dọ̀ máa gírámà dáadáa tí ọba tí ọba tí ọba máa ntí ọba jẹ́ yóò pọ̀ níjó tó sí lọ. tẹ́mání zọ́hara èdè kí nǹkan hàn nìyẹn fúnra tí ẹ bá sọ pé o ti lọ sí òṣùwọ̀n masidi amsat pé ó di avi arọ. fíìlì yẹn ti di pé nìkan ló fi nǹkan kan hàn yẹn òun gangan kíkìkíní gangan kó hàn má zohara li zohara li wàjìwúkà ojú rẹ ó hàn sí mi azohara lí wàjì àkàṣe ìdùn ní ọjẹ tí máa yẹ lọlọ adi arọ máa fi ẹni tó ṣe ojú rí hàn fún mi pé afa ǹjẹ́ mojú yìí ṣèdú mọ́nù ẹnìkan lọ sọ fún báwọn pé ṣèdú rè é ń dojú rẹ mọ̀ fúnra mi ojú rẹ gẹ́gẹ́ fúnra rẹ kò hàn sí mi ẹnìkan lọ́sẹ̀ fi hàn mi. lọ arọ tọba lọ sí oṣù hàn lọ arọ ìyẹn fàálà yóò fà ílù èyàn ni pé èmi àti bàbá ìmọ̀ọ́mù àjọ ń ṣe kí ni àfihàn ara wa mo ní ẹ̀yìn ẹ̀ wò àwọn náà lékè mi náà wò musharakatu bayna al-ithnayni nìyẹn àjọ ń ṣiṣẹ́ pọ̀ nìyẹn ọ̀dọ̀ wọn sọ ń bi pé aṣọ tó bá hàn fúnra ẹ̀ lára obìnrin ńlọbìnrin ò dáràn sí o ẹ̀yin obìnrin sẹ́ ń gbọ́ ẹ̀ sábẹ́ máa kílèmù wípé kóbìnrin sáà ti múra dáadáa náà ni kò mí pé kó lo ìjà mọ́ gbọ́ o àwa ká kọ́ o kùránì ni o kùránì tèmi kùránì tiẹ̀ ni o kó lè mọ lọ́ọ̀yà tó bá gbà pàdé ọba àlékè ọlá o kẹjọrún pin oyè tí ọ̀gá rẹ̀ kò ti máa dáwọ́ ẹ̀ fún ní ìsìn kọ́bọ̀ kọ́bọ̀ kọ́bọ̀ kọ́bọ̀ kọ́bọ̀ kọ́ da fa àríwájú ọlọ́run kó dìfẹ́ǹdì ẹ̀. ilá máa zọ ara mi ni. <laughs> wàlíyàdúrébìnà bí kúmúrìhìn náà. nínú kìlọ̀ nínú kìlọ̀ tó lọ́n tó máa ń bá lọ fóbìnrin obìnrin èwo ni obìnrin tó fẹ́ so iláyà kìámà ọlọ́run wá ní ẹ̀yin obìnrin wàlíyẹ́ tó débù náà bí ọkùnmọ́rẹ̀ hìn náà alájọ́bìnrin ẹ wá lo ìborí yín ìborí yín ẹ wá lo ẹ̀dàborí kó wá dé ẹ̀gbẹ́ yín kó dẹ́gbẹ́ kí borí dé ẹ̀gbẹ́ aha. ولا يبدين زينتهن إلا لبعولتهن ولا يبدين sínátàhúnà ilà libúrúlàtìhìnà ọlọ́run tó wá rìpíìtì tó wí tẹ́lẹ̀ ó tún wá tún wí pé ẹ gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ yín hàn ìgbà tó fẹ́ sọ yìí ẹni tó lè rí ọ̀ṣọ́ obìnrin gbogbo èèyàn kó lè rí ọ̀ṣọ́ obìnrin ó fẹ́ sọ yìí ẹni tó lè rí ẹ máa ń bá rẹ̀ lọ́kọ́ máa kọ́ lẹ̀ hmm. tó bá máa kọ́ lẹ̀ sínú bòye máa kọ́ sílẹ̀ àkàyè bí mo sì fẹ́ ká gbogbo ẹ̀yin tẹ wọn aju mi pátá ti mẹ ti bẹ lábẹ lọhùn yẹn ti bẹ ti bẹ lókè yẹn ni màá nàka sí tó di mélòó mélòó la kàdé àti pé mélòó ni ó tún kà. Hmm. tabatẹ lè mọ yan tí o tún hayawu láàrin wa. suga ja. òun láàpẹ ọmọ wa kagi dada. bẹ́ẹ̀ni. tọ́ba yẹn ma pé ọkọ ajáde lélẹ́yìn torí báyà kọ̀ gbọ́ yé náà ni òjò hayawu ẹ̀. Hmm, ní àmọ́ sèmùrọ̀ já ẹ̀. ẹ máa gbọ́. Ìlà líbùrú láti hin. Ẹni àkọ́kọ́ tó lè rí ọ̀sọ̀ obìnrin ọkọ rẹ ni. Nítorí kọ́lọ́hún fọkọ síwájú. Kọ́kọ́ dáa kọ́kọ́ ni pé ọkùnrin nìkan ló ní agbára tán yányán láti rí ọ̀sọ̀ obìnrin tán yányán. Onìkan lẹ́yìn onìkan tá a kọ́ fẹ́ dákọ̀ yìí, ìyókù lè rí ọ̀sọ̀ ọlẹ́nu. Ọkọ nìkan. أو آبائهن jama ngbọlọn fẹ́ máa ka ngbọlọn fẹ́ máa ka k'ale ma wí pé ọkọ nìkan ló lágbára tanyanyan arifu ta fi ń ka nǹkan mọ́ nǹkan kì í kan wáwù ńlọ̀gá wọn tí n bá ní èmi àti bàbá adé látàpẹ́tẹ́ tí má ní hana ìyẹn ni pé tajudeen abdulkarim alahadabi kọ́dí adọ́rìtù ìlà tafsiri tí mo wá ní wà wà abúná ìmáàmù sáájírù tí má sọ báwọn wáwò tí mo lò yẹn mí ni wípé mo wá àwọn náà wá mi mú ọ wá wọn dẹ̀ mú mi wá àjọ wá ni ẹni mo sì wá wá àwọn náà wá níwà wípé ìtì àjọ fẹ́ ṣe ń bí ọjọ́ kan wá ni wáwo yẹ túmọ̀ yẹn lọ bá wọn àdẹ̀jọ́ déngbà kan náà ni ó lè jẹ́ pé mo kọ́ dá dé ṣáájú wọn àbáwọn náà dé ṣáájú mi ó tu lọ lẹ́yìn rẹ̀ gbogbo òrùfilẹ̀ àwa ti fi yòókù ló ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọkọ̀ kò ṣe é jẹ̀pọ̀ bíi ti wáwù yìí àwọn ọlọ́run wa lò áwò. áwò àbá ìhìn. ká lè mọ̀ yí pé agbára a fẹ́ máa kà yí kò tó àkọ́kọ́ yẹn. Hmm. ìyẹn ni pé ó sì lè ó sì lè hmm. àwọn tá a fẹ́ máa kà yí náà sì lè rí wọ́n sì lè rí sá wọ́n lè rí sá. Hmm wọn ò lè rí gangan wọ́n sì lè rí sá ẹnìkan náà tó lè rí ngbà kí ìgbà tó lè rí bó ṣe wù ú làkọ̀kọ́ hùn. àwọn hmm. tí wọ́n lò yẹn ẹ̀yin tẹ́ ń kẹ́kọ̀ọ́ tẹ́ ń lọ́dọ́báwá ẹ lọ wo tàrífù rẹ̀ ẹ lọ wo tàrífù rẹ̀ tí wọ́n fẹ́ sọ fún wọn náà wọn ní tasawwaji inda aw utaha tasawaji inda au uktaha fẹ́ indu ṣùgbọ́n tó o bá rí indu fẹ́ o lè fẹ́ ọmọ yẹ ṣẹ̀ríà rẹ̀ ta kó ká fọmọ ìyá kan náà pọ̀ yẹn pé o lè ṣépọ̀ nìyẹn o lè fẹ́ indu kó tó fọmọ ìyá ẹ lóbìnrin o ti lukùn ọlọ́run o tó yóò lè ṣépọ̀ ni mo fi awo gbé ó bí ń pé ẹ̀yin ọkọ lẹ́jọ́ rí o ẹ̀ lẹ́jọ́ rí o hmm. bákan náà o ọba sọ̀rọ̀sọ̀rọ̀ áó lólò lẹ́yìn àwẹ̀ lógo ọlọ́run a máa tún késẹ́ tiẹ̀ há sí fún àwọn tá a ti háyàwó wa ká tún máa tún gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan ní òye wa lódòdó akàn há ni ọ̀pọ̀lọpọ̀ náà tún háyà tún háyà náà wọn ò lówó jẹ kí áó wẹ́ẹ̀ ta ni ẹ pè é náà. Aba ihin. Bàbá rẹ̀ náà, bàbá rẹ̀ sá, ẹni olóbi ẹjẹ́ orin náà, ẹjẹ́ orin náà. Sẹ́gbẹ́ yẹ ti kú òní pé òun náà lè máa rí sẹ́gbọ̀n kan. Gbèsè pé wáyà wáyà èmi mo bí ọ, ọ̀yà bọ̀rọ̀ alẹ́ à láyé láyé. Bàbá náà ṣe kí ni ó lè rí? Ó di mélòó jẹ́ wọn? أو آباء بعولتهن tàbí àwọn bàbá ọkọ ọkọ ọmọbìnrin kan ó ní bàbá láyé bàbá ẹ̀ gangan ni o ẹ̀ ń kú bàbá kọ́ o hmm. bàbá rẹ̀ gangan. kì í ṣe dáúdù. dáúdù kọ́. dáúdù kọ́. kì í ṣe lórí ẹbí o. sọ̀dọ̀. gbẹ̀ngbà náà ṣebí àwọn òṣèlú nù àwọn ọmọ bá ṣe jẹ́ ni abá ọkọ ẹ̀ mọ̀ ó ṣe. àwọn labí abá rẹ̀. ẹ lábẹ́ lábẹ́ kẹrin mi kọ́ ẹ sí lára wọn. bàbá ọkọ mi lẹ ṣe pa pé wọn bí ọkọ mi máa ń yẹ yín náà lẹ bí àmọ́ kẹrí mi kọ́ ẹ lè rí mi ẹ lè rí mi bàbá ọkọ ó di mélòó. àwọn àbẹ̀nà ìhìn. tàbí ọmọ tí àwọn obìnrin gan-an tí wọ́n hàn bá bí ó lè rí àwọn lẹ́hà. Le, sẹ́mà pé ọmọ ó níbi tí àwọn lè rí ẹ̀ mọ́ nígbà tí orí ọmọ bá dàrú awo o ti jágbọ́ yé pé ọlẹ́nu tó lè rí ó ní mélòó. Àwọn abẹ̀nà ibùrúlàtìhìn. Tàbí ọmọ tí ọkọ tún bí tíyàwó mi bí fọ́kọ. Èèyàn ló bẹ̀rẹ̀ méjì sí. Ọmọ kọ̀ọ̀kan lè rí wọn gba pépò ya náà ni wọ́n jọ wà sí wọn. orí mélòó orí márùn. àwọn ìhùwà nìhín. ọmọ ìyá ẹlẹ́hà lóbìnrin àlọ́kùnrin jàre ọmọ ìyá ẹlọ́kùnrin ó lè rí ó lè rí pẹ̀lú ọ̀ṣọ́ pẹ̀lú kó dírẹ́sì ó lè rí ọ̀ṣọ́ rẹ̀ ọ̀ṣọ́ ẹ̀ nìkan ló lè rí kò lè kọjá ọ̀ṣọ́ ó sì lẹ́nu bí ó ṣe rọ́ṣọ náà mọ̀. أو بني إخوانهن àbí ọmọ tí ọmọ ìyá ẹlẹ́yà lọ́kùnrin bí òun náà bọ́kùnrin ọmọ ìyá ẹlẹ́yà ọkùnrin ni òun náà wá bọ́kùnrin ọmọkùnrin náà lè rí àǹtí tàbí àbúrò bàbá rẹ̀ ó lè rí inú ilé ha pẹ̀lú ọ̀ṣọ́ pẹ̀lú kọ́ onímẹ́lò àwòbẹ́ni àkọ́àtìhìn. bí àwọn ọmọkùnrin ọmọ ìyálọ́kùnrin ṣe bí ọmọkùnrin tí wọ́n lè rí ẹ náà làwọn obìnrin náà tójóbìnrin náà tọ́jọ́mọ yẹ ẹlẹ́hà náà lè bí ọmọkùnrin wọ́n lè rí ẹlẹ́hà náà pẹ̀lú ọ̀ṣọ́ ó di mélòó ta ni ń ka ìjàmọ́ ta ni ń ka iye yìí <laughs> àwọn oníṣà ìhìn. àbí àwọn obìnrin tó dàbí ẹlẹ́hà náà nìṣà ìhìn náà àwọn obìnrin sọ pé bí ẹlẹ́hà náà nìyẹn pé ẹlẹ́hà ẹgbẹ́ rẹ̀ kìí ṣe pé àwọn nìṣà yìí pé gbogbo obìnrin lè máa ẹlẹ́hà rárá nìṣà ìhìn náà pronoun àwọn obìnrin ti so mọ́ eh. obìnrin tó jọ wọ́n o lè máa rí ẹlẹ́hà pẹ̀lú dírẹ́sì. Àwọn máa málàkà tí àìmánuhun. Báwọn ilé àbáwá lẹ́rú hmm. tí wọ́n bá ní ẹrúkùnrin, ẹrúkùnrin wọn náà lè máa rí wọn pẹ̀lú ọ̀ṣọ́. Ó lè máa rí wọn pẹ̀lú ọ̀ṣọ́ pé ọ̀gá rẹ̀ ọ̀fẹ́ ránṣẹ́ yóò lo ìborùn. Ó sọ lókè bí ó ti rí pé yóò lo ìborùn látòrí dé ẹ̀gbẹ́. Àwọn tí ọmọ wa rí lẹ́yìn bó bá bá ń tán lọ́lọ́run wá ń kà yìí. Ọkọ̀ sọ bómi ó ṣe rí gẹ́lẹ́gẹ́lẹ́ náà kátó máa ka wọn tí àwa ń so pé wẹ̀wù wà lo ìbòrí kọ́dẹ́gbẹ́ rẹ ọlọ́run ṣe wá ń ka yìí ju ẹni tó lè rí báwọn ó di mélòó ẹrú obìnrin ẹrú tóbìnrin bá ní ọmọ ṣẹ́ kí wọ́n pè ó ọmọ ṣẹ́ kọ́ ó ọmọ kéwú kọ́ ó ẹrú ni wọ́n pè ó kò dẹ̀ sẹ́rú sìn ìyẹn ò sí ni ẹ ìyẹn ò sí ń bí kò sí ń báyìí kò sí ń lẹ̀ mọ́. أو التابعين غير الإربة أولي الإربة من الرجال àbí àwọn èèyàn kan ọkùnrin náà ni wọ́n àmọ́ tábìrínà ni wọ́n làwọn afáàfin máa ń sọ lọ́gàgán bẹ́ẹ̀ pé máa gbọ́n tí wọ́n tu sí ọkùnrin tí kò dá pé nílàákàyè kò dá pé. dèní kì í ṣe ti wéré o hmm. ti dẹ̀dẹ̀rẹ̀ ní kò tún wá dápẹ́ nísàlẹ̀ náà ó di mélòó ó di méjì méjèèjì ó pè sára ọkùnrin míì tí ọba tínú ran ta ti ń kààbọ̀ kì í sọkọ fẹlẹ́à kì í ṣe ọmọ ìyá ẹlẹ́à lọ́kùnrin kì í dẹ̀ ṣe bàbá ọkọ ẹlẹ́à kì í dẹ̀ ṣe ọmọ tí ọmọ ìyá ẹlẹ́à lọ́kùnrin bíi kì í dẹ̀ ṣe ọmọkùnrin tí ọmọ yẹ ẹlẹ́yà lóbìnrin bí jama ọwọ́ afẹ́ rí ẹlẹ́hà ntóníkọ́lọ̀ ń sọ ń darí o hmm. ọlọ́wọ́n gba domudomu òkè yóò sì gba domudomu tìsàlẹ̀ bàtí ní báwọn ó lè máa rí ìyún náà dáa ìyún náà dáa báwọn. parí ọlá. ọkùnrin aráàta tó lè rẹ́lẹ́hàárẹ̀ o tí ò sínú àwọn tọ́lọ̀ ń kà gbogbo àwọn tá a ti ń kà á bọ̀ yìí wọ́n ní òun ṣe pẹ̀lú ẹlẹ́yà bí ẹbí gbogbo tá a kà sẹ́yìn lọ́kùnrin hmm. kò sẹ́ni tí ò tí ò súnmọ́ bàbá ọkọ bàbá rẹ̀ ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin ọmọ tí ọmọ ìyá ń bí ọmọ ìyá tí ọmọ ìyá ẹ̀ lóbìnrin bí ìwọ ni ọ̀kan o àmọ́ ọmọ ọlẹ́yà kankan ọ̀kan ọlọ́wọ́ kọ̀ọ̀kan lẹ́sẹ̀ ọ̀fẹ́ rojú ẹ̀ ah. kò lé o. domodomo ẹ ni wọ́n gbà. domodomo òkè àìsàlẹ̀ ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ gbà nìyẹn. wọ́n ti lè gbà báwọn kò sẹ́yà tó lè báwọn. òfurè ó mélòó ó mọ́kànlá ọwọ́ akẹ́yọ̀ dondo. أو الطفل الذين لم يظهروا على أورات النساء abọ́mọdé tí ò wá mọ ìhòòhò obìnrin ọmọdé yìí náà kò ní ń ṣe pẹ̀lú pé kì í sọ ọmọ ẹlẹ́à sẹ́yìn hmm. kì í sọ ilé ọkọ ẹlẹ́à kì í sọ ilé àwọn ẹlẹ́à náà ọmọdé ọmọdé kan sá ni àmọ́ yóò wá jẹ́ pé kò tí ì mọ pé ìwò bẹ̀rẹ̀ kọ̀ mọ́ pé obìnrin bóra lẹ̀ hmm. ó di mélòó jàmọ́. ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن kátó lọ bẹ̀yẹn ẹja yẹn ju méjìlá yìí náà. Eh. gbogbo ẹ̀yin ọkọ ajáde tẹ́ bá ń bẹ láàrin wa hmm. kó tó má jẹ̀bi wájú ọlọ́run yóò jásí pé ìran méjìlá yìí ní bẹ́ẹ̀ títí tíyàwó rẹ̀ ń lọ o. Ah. ibi iṣẹ́ tíyàwó rẹ̀ ń lọ kò ní kọjá ìran méjìlá yìí ní bẹ́ẹ̀ tọ́mẹjọ kọjá rẹ̀ tíyàwó rẹ̀ wá wọ léèsì tọwọ́ gíní tọ́tọ́jú tọ́nu tọ́ba tó sì dá ọ̀rọ̀ tọ́mọ̀ sọ́jú gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lọ tọ́sọ̀yanjú tó báyìí pé ọ̀sọ́ ni ọ̀gbọ́dọ̀ fi hàn ọ̀sọ́ kò sọ pé ìhòhò rẹ̀ hmm. kò ní ẹ má fi ìhòhò hàn ó ní ọ̀ṣọ́ ṣéyàwó rẹ̀ ọ̀ṣọ̀ṣọ́ kó tó jáde kò wọlé sí paríparí ibòmíì yóò tún wá tọ́jú yóò tún wá tọ́ ẹ̀ nà ẹni yẹn ẹ sọ fún ẹ sọ fún hmm, ọ̀rọ̀ ẹ dàbí ẹni tí ń ṣe wàhálà ó dẹ̀ yí wàhálà yẹn ṣe ọwọ́ àṣì wàhálà ọgọ́rùn ńlọ́sẹ̀ eh? àmọ́ wọ́n wá oná ló tún wá wá kerosene àti àbí bẹtiró àti ìsáná ọwọ́ á kó ọgọ́rùn wàhálà ọ̀hún ọwọ́ á kó sínú ilé onílé ọwọ́ sun iṣẹ́ rẹ̀ ná ọwọ́ sun ilé onílé mọ́ káníṣẹ́ rẹ̀ lọ́ba dá sunna. ọ̀sọ̀fọ̀ sára lẹ́ lòfò. ṣe bí ẹnu pọ́n ló ṣòfò. àbí ó ṣòfò ṣe. ṣùgbọ́n ọfẹ́ sun aṣọ rẹ ọfẹ́ sun mọ ilé owó rẹ ọwọ́ á kó sínú ilé rẹ́ǹtì tọ rẹ́ǹtì ọrẹ́ǹtì yàrá kan àbí fúláàtì kan ọwọ́ á sun gbogbo ilé fi á jóná tán pátá. Ah, ṣé wọ́n wòlú rẹ wẹ́lẹ́wẹ́ lẹ́yìn ìjọ pé pẹ́pẹ́ sẹ́ ọkọ jáde nìkan ní ọba bàjẹ́ ìbàdà gbogbo sẹ́ àwọn èèyàn tí ń bàjẹ́ yìí nǹkan ẹ wo ju ẹ wo iye ju obìnrin olóbìnrin tá a rí ká tó débi ń sìn ọrùn ọkọ jáde wọn kẹsẹ̀ ń sìn àwa wo àwa tá a ti háyàwó tiwa tuntun ajé ká máa yìí kúrì gbogbo ẹ wọn yọ nù sẹ́ẹ̀dẹ̀ pátá wọn ayọ̀ ah. kú kan bẹ̀. mélòó ń ṣe olórí rẹ tẹ́lẹ̀ ayàwó ẹ̀ irọ́ ah, kò lè ah, ah, eh, àní pé kọ́dà máa gbọ́ kọ́dà máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbọ́ ni e, èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó jẹ́ pé ntó nílà ká yìí ni bá ń gbọ́rọ̀ ẹ̀ hà kọ́ má gbọ́ tòpò yàtọ̀ sí pé àkọ́kọ́ gbẹ̀san àgbẹ̀san yàtọ̀ sí yẹn kọ́ má gbọ́ yé níbi pé òun gangan lòun ò sèfù ọkọ̀ yẹn ni sèfù.

kọjá onínú ọrẹ hmm. kí dúdú ó pè kọ́ dáhùn kí wọ́n tẹ́lẹ̀ bí bẹ́ẹ̀dì kí wọ́n ó pè kọ́ dáhùn kọ́ tẹ́lẹ̀ bí bẹ́ẹ̀dì sọ́sì pọ́kọ́ báhùn hmm. kọjá ní mọ̀sàkún hmm. báhùn só pé ọkọ̀ báhùn ẹ̀ dáhùn ní jàmbá ètò sì ètò sì súnmọ́ díẹ̀ nìyẹn fọkùnrin tó bá jọ kọjá dé kọ̀ wá sèyún obìnrin ẹ̀ wá múra jáde kọ̀ wá dáhùn wọ́n ń pè kọ̀ dáhùn kọ́ máa retí adigunjalè lé wọn. Mm-hmm. tó yẹ pé kì í ṣe pé wọ́n á jalè gangan wọn bónọ́ọ̀sì yẹn kankan kó nǹkan lé ọkàn jẹ mm-hmm. òun gangan yẹn wá wá. gbogbo bí táwọn adigunjalè máa ń lọ yẹn ìkan wọn ìkan sọ síta ni ah. mẹ́wàá míì tó ṣẹlẹ̀ lẹ́yìn pé. ọmọ mo mara bíi goli ni. oyún ọ̀rọ̀ wá gángì ohun tó pe ajáde tí ọ̀dà òun yọ̀rọ̀ wá nǹkan jẹ̀ pé wá ràn lọ́wọ́ mm. owó ń bẹ́ẹ̀ ah. bá ntí òun bá lọ ní ọmọ àmójútó. ìyá ìyá yóò. ó dàjẹ́ pé mikira wulẹ̀ ní tẹ́lẹ̀. mikira ni wọ́n sì ní ọ yà kọ yà. àbí mikira sì máa ń yà ni. àjùmọ̀sí. wọ́n wọ́n sẹ́wọ́n sí pínlẹ̀ kò dùn títì ẹ̀gbọ́ ah, ah. ṣé ọmọ owó délé báwọn. Ah, kò pé èèyàn kúyàwó ẹ̀ máa jáde kátó wá pèsè olórí tí ó máa bàjẹ́ kò wá sẹ́ni tí ó níyàwó tí ọ̀kápẹ́ ẹ̀ hà torí mi èsùsù gọ́sífẹ́lì mi nìyẹn pé ẹ̀hún ò tí kápá ni wọ́n ní kí ló dé olóhùn ìkọ́lé ni ẹ̀ẹ́n ní ìjọ háyàwó ní tí ìbá dání pípọ̀ ẹ̀kọ́ tí níyàwó ẹ̀ olóhùn èlówó ni ohun ìṣèkín kan ni. wọ́n á fa ìmọ̀ye èèyàn tí yẹ pé wọn ò tó dáa tó ń gbogbo ọ̀nà tó sì jọkọ̀ ẹlẹ́yà wọ́n fàjáde sí ọ kí ló wàá sọ báwọn wájú ọlọ́run kí ló sọ báwọn Baba wa tí a máa máa kọ tí a fẹ́ ká gbọ́ yé bẹ́ẹ̀ nìyẹn. rahimahullah. kótó dúpẹ́ lóhun tó wá làmọ́lẹ̀ wa ń dèrè inú sọ́tò yà sá pé bẹ́ẹ̀ bá mi ti ń jẹ́ jáàbù rèé bí ó ṣe bí ó ṣe wọ̀ọ́rẹ́ bí ó ṣe wẹ̀rẹ́ ọwọ́ ìta àti sọ yìí nìsín ó tó fún làákàyè méjì láìkí mẹ́ta ẹyọ tọkùnrin pò ń bẹ tọkọ ẹ pò ń bẹ okùn mọ́lò mọ́kànlá ṣé mọ́kànlá yìí ní mẹ́ta. Ah, ẹgbẹ̀rún. yóò tó agbé báàgì lọ́wọ́ ọ̀daràn mọ́ràn gbogbo ẹ̀yin tẹ́ ti wàhálà wò ọlọ́mọ nìrọ̀ fún yín o. amiina. láì jẹ́ pé tẹ́ ma ti wáruwá yè ń tó dáa jù ni pé máa mú ẹ lọ́wọ́. Hmm. máa mú ẹ lọ́wọ́. lódodo kí ṣe lọ kíbọ̀ nílé ṣùgbọ́n tí tó bá fẹ́ gbọ́ ni. ìbí bá fẹ́ gbọ́ ni. àbí. bàbá èyí ń fojú hàn lẹ́gbẹ̀ẹ́ ìlú tí gbé lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ oorun òsì kún ah. yóò mọ tàná wà mọ ni ntẹ̀yìn àbá fẹ́ gbọ́ níbi àṣẹ ṣe ah. kò fẹ́ gbọ́ kílẹ̀ nkílẹ̀ ń gbọ́. ní ìsìn ni ọmọ yẹn yìí. yọmọ yẹn yìí. Ah, kò fẹ́ gbọ́ nu. tí ó sì yàrá gbájá. bó bá sì tẹ̀ kọ́ fẹ́ mú lágídí yóò kọ́ sínú Hmm. Ah, sáfẹ́ ah. mú lágídí yóò jẹ́ kọ́ sínáwó ọgbọ́dọ̀ ah, gbọ́ ni gbogbo jẹ́ pé yaba ti ru kìsẹ́ ti báyìí báyìí lọ máa ń sùn ọgbọ́dọ̀ sùn ọgbọ́dọ̀ ṣe gbà kìsí kò mú wọn ò fẹ́ sùn. ẹlẹ ní sọ. tí wọ́n bá sì jẹ́ pé máa wò lágídí ó sì máa wò ó sì máa wò ó sì máa wò ó bá sì yàda kan pé ah subhanallah. yìí ṣe. ah lọ́lá wájà ẹjọ́ ẹ̀dá kan ń bọ̀ ń bọ̀ ọlọ́tọ́lẹ́tì nìyẹn yóò sọ àdédé jẹ́nàjẹ́nà yóò sì jókòó ká ń bọ̀ ń bọ̀ bọ̀ ó sì lọ sẹ́lẹ̀ Ah. á kun, dákun ó dàgbé ìgbẹ́ ń sèwọ̀n o. kọfẹ gbọmọ nù. ṣé ọkọ ìpèwọ́mọ ọjọ́ náwó ọkọ náwó nìyẹn ṣé ọkọ mẹ́ta òun lọ ẹjẹ́ kò mọ̀ ti lọ síbi tí ní sìn ìgbẹ́ yẹn ti sàn òyìnbó ti fi mọ kọ́ báyìí. Ah. Ah, ah. ngẹ́gẹ́ ò ṣe o. mẹ́ẹ̀ma lójú ọ̀nà lẹ́mọ̀ rẹ̀ nìsí ọmọ pé ń yẹ olóhùn ọgbọ́n nǹkan fún fagidi mú un gbọ́n bá ná owó owó lówó ọ̀nà yẹn. ó lè ó pè. Hmm. wọn ò sí lọ dókítà wọn ò ní lọ sọ hospital general aládàáni wọn lọ tí àwọn ti bẹ lọ́nkọ́ ọlọ́run ilẹ̀ lọ́mọ láàárọ̀ ọlọ́run yàwọn orówó ọlọ́dàkùn sá yàwọn ọ̀tá o. wọn à sálẹ̀ hàn. kẹ́nìkan wọn á dé kọ́kọ́ wọn máa pé wọn máa tẹ̀sẹ̀ wọn máa pé nǹkan kan ò mú o. Ah. Ah. ọ̀yin àgbẹ̀ madam. Ah. nǹkan ti mú ẹ. ẹ lọ sí bẹ́ẹ̀dì fún wa ẹ lọ sí bẹ́ẹ̀dì fún wa. ọkọ ọkọ ẹ̀ sí yọ́ọ́yọ́. bájẹ̀ bó bá mọ wá yọmọ kó fi kún ọ̀yọ́ kó mbẹ́ obìnrin mi a máa tètè ní mọ́ni ẹ̀ hajọkọ ẹ̀ lọ́ngbà mi bẹ́ẹ̀ kó lọ́wọ́ gbọ́ fúnra ẹ̀ jọ́ sọ kọ́kọ́ yìí pé ẹ wò ẹja sì kíni kó mbẹ́ àyẹ̀mọ́ yẹ bẹ́ẹ̀ sẹ́dẹ̀ lọ́dún nínú àwọn èèyàn wa tẹ́kọ̀ ìyàwó ló ṣe tá àti á àhàtọ̀ wọ́n ní ìwẹ̀kẹ́ ń bẹ ńlẹ̀ nísì. ìtumọ̀ kúlí nìyẹn. kuli mi kuli mi tí ọlọ́run tó ń sọ pé láàkúlàkún ìdí xasa inú la ìyẹn ni wípé ọlọ́run jẹ́ kánà bí ọmọ làyàwó yẹn wípé pẹpẹ ọ̀rọ̀ sí lọ́dọ̀ mi o wàlá àlámù gbẹ́yìbá ìyìn sì má kọ̀kọ́ o. tó ọgọ́gọ́ ọ̀rọ̀ lásọ ìkẹ́ ọlọ́run ló fẹ́ sọ yìí àmọ́ àwa ń bẹ nípò pé yóò máa pa wá. Allahu akbar. tí bá sì ń pa wá yìí yóò lè di níta à ń ṣe lọ́wọ́ àwa bẹ̀wọ̀ lọ́hùn. Ya Rabbi. tó ní ìkẹ́ rẹ̀ tó sì jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ là ń sọ. Wallahi. wá ṣe ọ̀rọ̀ yìí di tí a máa sọ báyìí tójú ọ máa tí ò ní di alọ́ Allahumma amina. tó yẹ pé ẹ ń bá lọ tọ́ ń ta ní ọmọ pé jù máa ń rọ̀ hmm. ọlọ́run lè sọ́dà bẹ́ẹ̀ wọlé ìta ti tọrọ bẹ́ẹ̀ tó ti ṣe àníṣílẹ̀ iná fààyè gbàṣẹ́ rẹ̀ jù báyìí lọ àdúgbò tó ṣe yìí o àtúbáyìí gbà wá la hawla wala quwata illa billah ìtọ́ bọ́yẹ̀ tó lọ́nfẹ́ ká sí náà nù. àbí. ó pé o tún lè ṣùgbọ́n àkótó tó ká ṣùgbọ́n ọ̀sàfẹ́ ká bẹ̀rù ìkẹ́ ló ti fẹ́ sọ yìí àìsí máa ké láfi àbí fati àpèkójò máa rọ̀ ẹ̀ẹ́dẹ́gbà ah, ah. tí bá ń ṣe báwọn ẹ̀ jìnnà sí i láì sáfà wọ́jọ́ òjò sú ẹ̀wá ní kọ́lọ̀ mọ́jọ ọ̀rọ̀ ah, ìkẹ́ ọlọ́run ìbọn lójọ́ ká àmọ́ ibi tó ká àmọ́ yìí ọlọ́run kọ́ máa yẹ ní èsè fún wa ní ìsìn bóyá bóyá bóyá ó ká máa bẹ̀ pé tètè máa rọ̀ báyìí. tí àwa tá à ń bẹnu ilé tó yẹ a sájáde sínú ẹ̀. aláwọ̀ tábàárí ní tẹ́fẹ́ fi ṣe fún wa pé ẹjẹ́ máa rọ̀ sí i la kí gbogbo àdánwò kúrò lára yín ení ẹjẹ́ máa rọ̀ sí i la kí gbogbo kẹ́ máa sọ̀kalẹ̀ sí ara yín. ọlọ́sìn kẹ́ fún wa o. àmín. má ṣe ń yà fún wa o. àmín. ọlọ́sìn kẹ́ fún wa o. má ṣe ń yà fún wa o. wàlá alámùkọ́ ibà tọ́lọ́ ń sọ yìí pé ìmọ̀ kọ̀kọ̀ àwọn afáà ní alagaibu mangaba ìtànpè ní gaibu ní ntá àbárí fojú rí ní ń pè ní gaibu wọ́n ní wà wà náà áánì ọwọ́ ajẹ́ ìpè méjì sí gaibu nasabi wà nasabi ọwà àkíkí wà nasabi ó du'allaka sumara. Ah, ẹgbàrá yín láàyè jẹmọ. tafassahu yafsahillahu lakum. nasabi onitọ́ yẹ pé eléyìí mọ̀ eléyìí ọ̀mọ̀ lábàlá pé ọ̀hàn sáwọn eléyìí wọ́n rí i kàn sáwọn kan wọn ò rí nasabi nù bínísíbà pé fẹ̀ntọ́ bá jọlọ́mbà pé ó lè rí gẹ́gbà ló náà ń pa pé gbogbo èèyàn kì í bá ní rí ọlọ́run ṣàwa ní ń máa rí dáadáa. amina. ọlọ́run ṣe wá ní ẹ̀ ń tá tó máa rí dáadáa. allahumma amina. wọ́n ní asariu alahana fi onas títí agbeni ní ìsìn àwọn èèyàn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa ti lọ ń àwa bẹ́ẹ̀ bí àwa ò rí àìrí sí wa gẹ́bì lọ́jẹ́ sí wa àwa ń bẹ́ ń bí ń di ọ̀rọ̀ lọ́nà nísìnyí àmọ́ tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn tí ń bẹ́ ń títí ọmọ tí ń ṣẹlẹ̀ ń bí àwa la mọ tí bí àwọn ọmọ àti pé gẹ́bà ni bí jẹ́ fáwọn náà kọ̀kọ̀ lọ́jẹ́ fún wọn. bẹ́ẹ̀ni tafasahu yafsahillahu lakum. àmọ́ kọ̀kọ̀ ti àkíkí. yafsahillahu àkọ́kọ́ takíkí òní mangaba ankulinas òní tó pamọ́ sí gbogbo èèyàn tí wọ́n ò rí àkíkí nìyẹn. àkíkí nìyẹn gbogbo wa nísìnyí iye àwọn màlẹ́kà tí ń bẹ pẹ̀lú wa ń bí nìsín àjọrí ni kò sẹ́nìkan wà ní ìtọ́jú pé a mo rí àwọn màlẹ́kà báyìí ṣe ń ka báyìí ṣe ń ka yà kúránì ni màlẹ́kà ń bá a sọ wọ́n bẹ pẹ̀lú wa àmàwà ò rí àwọn ni ń rí àwa gbogbo wa la àtijọ́ rí àtẹ̀ntì ń ka àtẹ̀ntì wọn ń kà fún. wọ́n ní ká lè mọ eléyìí dájú wọ́n ló kó ànábì náà sínú. lẹ́yìn ẹnu tó lọ́nà bá fi hàn nìkan eléyìí náà tó kó ànábì náà sínú lọ́nà sọ pé sọ fún wa pé ọmọ gẹ́yìbà ọmọ kọ̀kọ̀. wọ́n ní jọ́ kan Abu Hurairah. radiyallahu ta'ala radiyallahu ta'ala anhu. ó yẹ kó tètè wá bá ànábì nbì kan ọwọ́ apẹ́ tó dé. àníbi wa ń béèrè aina kunta ńbolo ti wà ẹgbẹ́ nǹkan jàmọ́ aina kunta ńbolo ti wà àníbi alẹ́ mọ bí ọ wà kọ́ mọ béèrè pé ńbolo ti wà wọ́n ní ìtàmọ̀ pé náà ọmọ kọ̀ọ̀kan nìyẹn àfẹ́sọ́lọ́ máa fi hàn. bákan náà wọ́n ní njọ́ kan ànábì wọlé. sallallahu alayhi wa sallama. wọ́n wá ń béèrè pé sóúnjẹ ń bẹ́ lé akwai abinci ní ẹ bá gbé támúrù fún anabi wa kó ń jẹ míì wà nù lẹ́jọ́ sallallahu alaihi wa sallam. àsekókò tí oúnjẹ sì ń sọ kọ̀tọ̀kọ̀tọ̀ nú ẹ̀ àti sì ń bẹ lórí iná anabi òde rí. sallallahu alaihi wa sallam. oúnjẹ wà sẹ́rí gan bẹ̀yẹ a lè má kọ̀kọ̀ kọ́mọ̀ máa sọ pé yàrá báyìí ti mẹ́mbẹ́ nì kíní ah. báyìí ti mẹ́mbẹ́ nì. ẹ̀rí èyí ń jámọ̀ yìí pé anabi náà ma kọ̀kọ̀. sallallahu alayhi wa sallam. Ah, nínú àǹfààní tí ó tún bẹ́ẹ̀ nù àyà yìí. ó ní wípé. tí wọ́n bá béèrè báyìí pé ibi ànábì a máa sọ̀rọ̀ sallallahu alaihi wasallam ní tí ò tí ì ṣẹlẹ̀ yóò dẹ̀ sọ pé ńgbà báyìí yóò ṣẹlẹ̀ á dẹ̀ ṣẹlẹ̀ tó tọ́ wọ́n ní kí ni túmọ̀ yẹn ẹ ní ọmọ kọ̀ọ̀kọ̀ wọ́n lè sílẹ̀ ní pé èyí ò ní bí wáyé mìíràn láàyè aṣọ àjálà ni biwaayi minalahi asa wajalla èyí jẹ́ wáàyí látọ̀dọ̀ ọlọ́run kí ló dé. wáàyí leléyìí jẹ́ wọ́n fi ránṣẹ́ sí ni kò dá mọ̀ fúnra ẹ̀. a máa ṣe bẹ́ẹ̀ tó tọ́ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé yóò sọ pé nǹkan báyìí yóò ṣẹlẹ̀ ńgbà báyìí kì í wá sòun ló dà mà kì í sòun ló dà mà ọba àlekè ọlá lọ sọ fún pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ ńgbà báyìí lẹ́yìn pé kọ́lọ̀ mú wá ìwásáyé kò sẹ́nì kankan tó lè gba ọ̀nà kankan má kọ̀kọ́ ẹnìkejì ẹ̀ ẹ jẹ́ wọ́n á sọ àṣírí kan tí wọ́n bẹ lábẹ́ kẹ́nìkan máa sọ síkírìtì ẹnìkejì ẹ̀. àwọn èèyàn tí ń lọ wọṣẹ́ àwọn èèyàn tí máa ń lọ wusẹ́ tá a bá sọ eléyìí lójú wọn wọ́n lè sọ yí pé ibi ẹ̀rí mọ́ lẹ́ ń sọ mọ́ ọlọ́run jẹ́ nìkan jẹ́ nìkan lọ àwọn èèyàn kan máa ma kọ̀kọ̀ òun tó ń lọ ọ̀dọ̀ ẹnìkan tó ń lọ wusẹ́ lọ́dọ̀ rẹ̀ kọ̀ máa ń rí kò rí ń rí òun ò tí ì sọ̀rọ̀ ó dẹ̀ ń sọ tó ń bá wa ẹ wá yẹn nìkan ọmọ kọ̀ọ̀kọ̀ kọ́mọ kọ̀ọ̀kọ̀ yá sọ àṣírí tí ń bẹ lábẹ́ ìfọ̀n lẹ́nìí ká tó sọ gbogbo ẹni tí yòjò ń pa lẹ́nìí tọ́ ẹ pé torí ọlọ́run ni ìjò fi ń pa yín gbogbo ẹni tó kárùnkún bọ́nu nípa pé bíi tí agbélé jókòó ń ta òjò ti ń rọ̀ ńbẹ̀ táwa fúnra wa nù lé báyìí. àtẹ̀ntì ń sọ̀rọ̀ àtẹ̀ntì ń gbọ́rọ̀ ọlọ́run kọ́kọ́ sí ní kẹfún àná. amiina. ẹlẹ́ẹ̀kejì ọlọ́run wa san wa lẹ́sàn rẹ̀. allahumma amiin. ẹlẹ́ẹ̀kẹta àwa fi bó ṣe rí ibẹ̀ wọ ọlọ́run. ya rabbi. lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa wá sí àránṣe fún wa. Allahumma amin. lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa inú ilé wa ilé ike wa skul wa ibiṣẹ́ wa ọ́fíìsì wa ọlọ́run wa ṣe ìrọ̀rùn fún wa. Allahumma amin. wá gbà wá láàyè. amin. ó láti bí wọ́n lọ́hùn. amina. torí rẹ lòjò fi ń pa wá báyìí. àwa wá fi dúpẹ́ fún ọ. àwọn kan bẹ òjò yìí ń pa àwọn náà lórí tí ò ní láárí àwọn kan bẹ̀lẹ́sẹ̀ títí lọ ní sísan náà ká gé ọjọ́ lẹ́sẹ̀ títí ní ìsìn ẹni wọ́n tà wọ́n rà náà ní kọjúbà náà lọ lódodo wọn iṣẹ́ wọn lọ ṣe but kò ní láti tó eléyìí àwọn kan tiẹ̀ wá ń bẹ orí ìranù lọ ká wọn mọ́ orí ìranù lọ ká wọn mọ́ wọn ò sì ní torí ẹ̀ kó ń bẹ̀ àwọn tí ń gbá bọ́ọ̀lù ní ìsìn bójú bá rọ̀ sí wọn kó fídì torí kójú ń rọ̀ ẹ̀yin tẹ́ ń wo bọ́ọ̀lù wọ́n máa ń kó bójú ebi àwọn èsì bí ebi ọ̀sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tójú ń pa wọ́n bẹ́ẹ̀ àmì wa ń bẹ tójú ń pa báyìí béèyàn bá ní kí wọ́n kó ń bẹ̀ wọ́n yà sí pé fóńtọ̀ ni pé àbọ̀ àbọ̀ fẹ́ ṣòfò ni kó ń kó ń bo nípa pé ibi tójú ka mọ́ kò gbọ́dọ̀ kó ń bẹ̀ kò gbọ́dọ̀ kó ń bẹ̀ èèyàn rẹ̀ ló síìkì tí wọ́n kọ̀wé fún pé kọ́ wa tí wọ́n ń sáré lọ pé kò ń lè tètè rógùn rà kò ń lè tètè kò ń lè bá ẹ̀mí ẹ̀ sẹ́dẹ̀ ìrìnà pé sáfójò sọ́bẹ̀ kàmá kójò rọ̀ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn àdúgbò ẹ ti wà ibi ọkà amọ́ yìí dà. alhamdulillah. ibi ọkà amọ́ yìí dà àwọn kan ẹjọ́ ni wọ́n ní ẹjọ́ ẹjọ́ ni wọ́n ní wọ́n ń para àrùlẹ́sẹ̀ kóòtù lọ́rọ́ ń sìn ọlọ́run a fún ọ o wá sí ìkẹ́ fún wa àmín. ẹ eh, náà látọ̀ wá tún lò ní àǹfààní àti fi ń tọrọ àdúrà yìí ẹ eh, àsìkò kan sì ní tádùá ẹ̀ ń gbà tójú bá ń rọ̀ lọ́wọ́ téèyàn bá ń tójú bá ń rọ̀ lọ́wọ́ máa sàdúrà ń gbà náà anábì ní àdúrà ó gbà. sallallahu alayhi wa sallam. nínú ọ̀kan náà nígbà bẹ́ẹ̀ o la hawla wo sẹ́ tí wọ́n wá ń sọ àṣírí fún yẹ aṣọ fún ẹ lónìí tí ń bẹ lábẹ́ rẹ̀ má jẹ́ ọjọ́ lójú ẹnìkan ọmọ kọ̀kọ̀ ntọ́lọ̀ ń sọ ẹni ká gbà bẹ́ẹ̀ àwọn kan bẹ́ẹ̀ náà wusẹ́wusẹ́ wọ́n ní ẹni tó bá fẹ́ wusẹ́ dọ̀ àwọn kọ́kọ́ ń tó fẹ́ sọ fáwọn kọ́kọ́ sínú lẹ́tà kó sì ẹnfúlópù ẹ̀ kọ́ lẹ́pa ẹ̀ ọmọ àwọn tó fẹ́ lọ àjò ṣé kọ́ lọ òun náà fẹ́ dágbálẹ̀ kankan ṣé kò ń dágbálẹ̀ àti pé ìyàwó tó ń fẹ́fẹ́ ọ̀njẹ́ hindu ọmọ hindi ní ń jẹ́ sóńlẹ́fẹ́ àti pé iṣẹ́ tó ń fẹ́ dáwọ́ lé yìí ṣé kò ń dá sí i àbí kò mọ̀ dá sí i ntọ́kọ̀ọ́nù pépà nìyẹn yóò dẹ̀ fúlọ́pù rẹ̀ ádẹ́mú dọ́dọ̀ wọn wọn ò sì nígbà lọ́wọ́ rẹ̀ wọn ò sì ní kọ́ sáná sí àbẹ́là fún rẹ̀ ádẹ́ sáná sí àbẹ́là yóò dẹ̀ máa súnná yóò dẹ̀ máa súnná yóò dẹ̀ báyìí lọ fẹ́ ṣe báyìí lọ fẹ́ ṣe báyìí lọ fẹ́ ṣe àbíjọ kọ́bẹ̀ kọ́hún kí ni tó kọ́bẹ̀ náà nù wọ́n lé ni wọ́n ní ẹnìkan ọmọ kọ̀kọ̀ sílẹ̀ yìí wọ́n ọmọ kọ̀kọ̀ báwọn kọ̀ ọmọ kọ̀kọ̀ àṣírí ti bẹ́ẹ̀ jẹ́ aṣọ fún ẹ. àbọ̀ débì kan ibi tí tí wọ́n gbé mọ́ ọ rí arábàdàn ní ìsìn lápèjúwe ọwọ́ á lọ sí mbọ́dọ́jìnà jùyàn lálọ àbẹ̀wọ̀n ẹ̀sìn odò eh. àbílẹ̀ yíbò lálọ ó sì wọkọ̀ ńlé sọ wọ́n júwe bẹ̀ fún ni pé ọmọ lọ bẹ̀ ọwọ́ adọ́hùn láì jẹ́ pé ẹ̀ wọn ni máa wọlé ọmọ rọra ṣèédù ní jẹ́ amuru. ní ṣèédù amúrù bàbá rẹ̀ jẹ́ wọ́n ní ṣèédù ọmọ amúrù olùdaràn ah, ibi tí òwe máa ń wọn kò dákọ̀ ń fò ní. wọ́n ti gẹ́ẹ̀tì ẹ̀. fún pé bàbá tó bí ọ ti ń jẹ́rè bàbá bàbá rẹ ti ń jẹ́rè ńgbà màmá rẹ àgbà kú oko bẹ́ẹ̀ ni wọ́n ṣe sí sàárè màmá rẹ àgbà ìwọ gan o mọ bẹ́ẹ̀ tó bá dé oko yín béèrè pé ìdí igi obì lẹ́yìn abà lẹ́gbẹ̀ẹ́ bu ibẹ̀ ni wọ́n bo màmá rẹ mọ́ màmá màmá rẹ. ẹgbẹ́ bu ẹgbẹ́ bu ibẹ̀ ni wọ́n bo màmá rẹ mọ́. lóko yín kọ́ lọ béèrè mbẹ́ ẹ̀kejì ni wípé ǹjẹ́ wàá mọ̀ yìí pé màmá rẹ báyà lé kan lé ńgbà ń fẹ́ yàwó ńjọ́hún ó kọ ìyálé rè. yóò dẹnu lẹ ni. ẹ ìyálé ń dẹ̀ mú háyélà màmá rẹ tọkọ sí ó mú pamọ́ ah. lọ béèrè lọ màmá rẹ pé sí ó dìjà pé kí màmá rẹ jà sí ní kéré tọwọlé ọkọ. ó ní ó ti tán yóò ti pa place. ntòun wa ganan rè o débi tó ń lọ. irọ́ ni. ee eh, débi ọ̀ ń lọ wọ́n gẹ̀ẹ́tì ẹni o. ọ̀ ah, débi ọ̀ ń lọ. Hmm. àṣírí ìbẹ̀rẹ̀ lẹ́gbọ́ yìí gbogbo ẹni tí mẹ́wàá àṣì ilé ní la ní nǹkan kan mẹ́ta mẹ́ta lára. sọgbọ. njọ àti dáyé pẹ́ báyìí ní ti bẹ̀ wa. ń bá wa ká ni o. àkọ́kọ́ mọ̀lẹ́kà kanápọ̀ yẹn ń lẹ̀ ìkejì mọ̀lẹ́kà kanápọ̀ da ẹ̀ ń la ń jẹnu kan. kọ̀rí nùnú. kan yóò sì máa bẹ pẹ̀lú wa títí àfi pé ẹkú ẹ̀yìn lágbájá. sọ̀gbọ́. àǹjànú yẹn ló wá jẹ́ pé ọlọ́run ṣe ní káfìrí káfìrí gbogbo táyé gbogbo ẹ̀dá ayé ẹnìkan náà títí ẹ jẹ́ mùmínì ní anabi sallam. sallallahu alayhi wa sallam. ó dẹ̀ sọ fáwọn sàbí pé ọlọ́run fi sọlá fóun ni tí bàbá àwọn adamu gan ti bàbá àwọn adamu gan ṣe mùmínì olónìkan ó mi gbogbo àwọn nàbí ọlọ́run ikú náà ti káfíìn tiwọn náà kò mí gbogbo yẹn jẹ́ nàbí ọlọ́run níjẹ́ wá jẹ́ mú mi rárá ọ̀tá wa wá ní àwọn àǹjànú yìí àǹjànú yẹn láàrin nǹkan kan ṣe lẹ́yìn rẹ̀ láì mọ̀ sí èyí tí ó mà táwa ọ̀mà ńlọ́pọ̀ táwa lọ́rọ̀ gan ọ̀mà tó ń jọ adáyé àmọ́jọ́ yẹn ń tiwa àmẹ́ńtọ́kọ́ gbé wa ńlẹ̀ àmọ́ tẹ́ fi wẹ̀ wá òun mọ̀ òun mọ̀ jọ́nà pé bí a ṣe gbé ni bí a ṣe wẹ̀ rí gbogbo ẹ̀ lọ́mọ̀ ọjọ́ tí wọ́n bí ẹ òun mà déètì ọjọ́ yẹn ó mà òun yẹn ló lọ rèé bá àǹjànú babaláwo ló gbé gbogbo síkírìtì rẹ lé lọ́wọ́ ní sọfọlówó rẹ ti sọ fún ẹ. ó gbélé lọ lódìdí. ẹẹ pé wọ́n bí ń jọ báyìí ìyá rẹ̀ ń jẹ́ báyìí bàbá rẹ̀ ń jẹ́ báyìí yóò dẹ̀ máa sọ ń tọkọjá lọ ni wọ́n á dáa kọ́ máa tó kù tí ó tó ti lò. sọ̀gbọ́. ọmọ ti ń bọ̀ àmọ́ tí wọ́n fẹ́ wá tí wọ́n fẹ́ hàn ọ́ lè mà wọ́n mọ̀ wá sọ̀rọ̀ ti ń bọ̀ fọ́ mọ́ ẹ̀yìn lè sọ̀kan tó jẹ́ pé òdodo nìyẹn ọ̀fẹ́ gbà yẹn náà gbọ́ bí wọ́n fẹ́ pa ọ́ sí nìyẹn. wọ́n pa ọkọ tó nù. wọ́n á ní ọ̀la rẹ ti ń bọ̀ yìí yóò rí báyìí ẹnìdẹ̀ wàá sọ síkírìtì kan fún yàn bóyá èyí sì ní gbàgbọ́ ìrọ̀ ni àṣìṣe mẹ́mbẹ́ nìyẹn nẹ́ẹ̀sì kwan ló tó àṣìṣe fún wa. àtúnṣe sàṣàdà. sallallahu alaihi wasallam. ìdí ẹgbẹ́ mi nìkan máa kọ̀kọ́ nìyẹn kò sí sí kọjá báwọn. ẹ ń bá wa dọ́gà yányán ní débi ẹ̀yìn wo gbogbo nǹkan ṣe rí báwọn o àwọn ọba ọmọdé lọ́wọ́ pọ̀ o àwọn tí wọ́n máa tẹ́sù jẹ́ débẹ̀ yẹn kọ̀kọ́ o kọ̀kọ́já báwọn ẹnìkan ọmọ kọ̀kọ́ ẹnìkan ó wá rìnà sí ẹ tó o bá ti lè gbà ọ̀daràn sí rẹ lọ́rùn ẹnìkan ránṣẹ́ sí ẹ pé kíní kan ọbẹ̀ ṣẹlẹ̀ tọ́ba ilé sẹ́tì sí ọ̀daràn síra ìdọ́rùn. ọ̀daràn o. a sọ fún wa ni pé ẹ gbé ẹ mọ fẹ́ rọ alákan fún ọ kọ́bí lè sálà dáadáa ni o wọ́n dáadáa ni ẹ gbà ó ní ẹ lọ mọ́ka lọ́dún ni. ẹyin ọ̀dà ẹyin ni. ẹyin ọ̀dà ẹyin ọ̀dà àmọ́ pé ẹyin à alọ́run ṣe díẹ̀ báyìí ah, ẹ mọ̀rọ̀. ẹ gbé lọ gbó. mọ̀rọ̀. igbó. ọ̀kan náà olólùfẹ́ ọ̀kan náà olólùfẹ́ tó sì jẹ́ ní dáadáa aláníyàn dáadáa láìpẹ́ yìí wọ́n rí wọ́n rí àdúrà kan lójú oorun fún ẹnìkan wọ́n lè lọ bẹ́ẹ̀ ni wọ́n lè ṣàdúrà fún ni àwọn rí àwọn rí bẹ́ẹ̀ ń ṣàdúrà báyìí tó bá rí bẹ́ẹ̀ ẹ wá ti àdúrà yẹn kò rí ní tí ọ̀dà ẹ̀ ń ṣàdúrà irú ìran àdúrà báyìí àmọ́ngbẹ̀ ni yẹn lọ tán <clears throat> ní a bá yọ òṣùwọ̀n ní a bá fi wọ́n bá yọ ọtí kí sí lòṣùwọ̀n ṣẹ̀ríà ọlọ́run ṣẹ̀ríà ọlọ́run ńlòṣùwọ̀n ǹjẹ́ ilé kọjá báyìí láì ní jẹ́ kó wà lábàwọn èèyàn ẹ dákun wẹ́n bá fẹ́ fọ́lọ́ lówó tẹ́ ẹ máa ẹ̀dó ẹ̀dó ẹ̀dó sẹ́ bàbá bẹ́ẹ̀ pé láti sọ̀rọ̀ lórí yìí tí ẹ máa fẹ́ fọ́lọ́ lówó tẹ́ pé bẹ́ẹ̀ sì máa fọ́lọ́ lówó ẹ fẹ́ fọ́n lówó ẹ dákun ní tí ẹ sẹ́ni pé ẹjọ́ lápò báwọn bẹ́ẹ̀ sì wàhùn ẹ wàá máa páàsì ẹ̀ kí wọ́n máa gbà á tí òfin ní jẹ́ pé yọ̀ dáa tí wọ́n bá ní kó mọ tó gbà ní kọjá báwọn yóò mọ jẹ́ dọ́rà so kí ẹnìkan lọ ẹ̀yìn yẹn kọ́mọ gbàtà ọ̀nà bẹ̀ yẹn kẹ́nìkan wà ń bí kọ́mọ gbàtà ọ̀nà bíbà yìí so ti yé so ní òfin ní jẹ́ pé a kùnà bá wọn tí wọn bí a ti jókòó yìí kò sí mọ kọjá láàrin wọn mọ́ ọlọ́mọ ní wa lára gbogbo nira tẹ́ ẹ fẹ́ kàn lẹ́tí ń kàn ẹ ní kànìlá mọ́láyé ló gbọ́dọ̀. àmín àmín àmín àmín. ọba yóò ní so yín mọ́lẹ̀. àmín náà. onílé ọlọ́nà wa máa so mọ́lẹ̀ kọ́nba máa dààmú yẹn láàmú ọlọ́run níjẹ́ kí irú àbádáwò bẹ́ẹ̀ bá wa. àmín. la hawla wala quwata. illa billah. ẹ máa fi ránṣẹ́ ẹ máa fi ránṣẹ́ ọlọ́run ó gbà irú tó ní ìtún wa yàtọ̀ ṣe mọ̀ pé èyí ò èyí wọn ò dọ́dọ̀ wa àwa la mọ̀ mọ̀ fi ránṣẹ́ ẹ ẹ fi kan ránṣẹ́ lé nìyẹn owó yìí náà wọ́n sì ń lò bá ń ṣe nísìnyí owó là ń lò yìí epo tá à ń lò yìí jojúmọ́ náírà dísù jojúmọ́ náírà dísù jojúmọ́ náírà dísù àtàwọn owó mi àwọn owó mi àwọn owó mi àwọn tẹ́ǹsì tàbàrù hàtì náà ni wọ́n fi ń gbé ọlọ́run sì lè jẹ́wọ́ tán lọ́wọ́ yín. amiina ẹ̀ ní wọ́wọ́ tì wọ́n dà ọlọ́run wọ́n dà tóbi rẹ̀ la hawla wala illa billah. ẹ má jẹ́ jẹ́ pé jọ́tójú bá wà rọ̀ báyìí ni àwọn elétò wa ní rí owó lò fún ètò wọn ẹ jẹ́ ká wá tún ṣàlékún ẹ̀ lọ́rùn àlọ́wọ́ bí là ń sọ lọ́nà ajẹ́ náà sí òṣùwọ̀n wọ́n á gbé sẹ̀rí àti. nábà yẹn òṣùwọ̀n tí o ntọ́tọ́ da àmọ́ tí wọ́n bẹ́ẹ̀ lè gbà báwọn ò lè wù. sẹ̀rí àsọ fún wa pé èmi lè lálà èmi mo lè lálà kí n rí i pé mò ń ṣe nǹkan bíi pé mò ń ka nǹkan kankan kí n wá jí kí n sì ka nǹkan òun sẹ̀rí àfáyẹ lẹ fún mi a máa ń gbọ́dọ̀ sọ fẹ́ni kejì mi kí ọlọ́ka ah bóyá mo bóyá mi ti sọ bẹ̀ yẹn kí. Oh, a ah, gbọ́ nǹkan mi lẹ́yìn tẹ́ ẹ sọ. mo èmi rí. masala. lápèjúwe n bá ń kàyà sí lójú oorun hmm. tí n bá jí tí n bá kà yọ lápá. Hmm. àmọ́ mo rí báwọn n bá sọ pé bàbá ìmàmù ẹ̀yin náà lọ ka yasin báyìí ah. sábà yìí lọ kà á àtẹniyàn sọ àtẹniyàn sọ fún wọn dára ṣẹlẹ Ọlọ́run. wọn lò ní. tí wọn bá darí tí wọn lè lò ó. àlátà lè rọ fún yàn kọ̀kọ́já pé mo rí ọ ọlọ́mọ́kà mo rí ọ òǹgbéyàwó mo rí ọ ọkọ̀lẹ̀ tuntun pẹ̀lú ògùn Ọlọ́run ọkọ̀ yìí kọ̀kọ́já báwọn àmọ́ pé mo rí kíní kan tẹ́ ń ké lójú ẹ lọ máa ké ẹni tó sọ̀ ń dodo fìn sẹ̀ríà nù ẹ máa ké báyìí ẹ máa ké báyìí lẹ́yìn ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ẹnì kankan ọ̀dàgbára rẹ̀ ńgbà wá yọ sẹ́ni táwa yọ òsàn tí báwọn làwa wò pé ah, ẹni ìfẹ́ràn wa ni bàbá fẹ́ ṣàdúrà àwòrán kan tó fẹ́ tó ní àkàwọn wọn á pe ẹni yẹn wọn ṣàdúrà fún wọn ẹ ṣé o ntẹ mm-hmm. ẹni àkà ń wo àkà o tó lẹ́nu yẹn kọ́ pèpè ṣe ti ṣe wọ́n náà ti ṣe ó bèrè lákìnrin ó bèrè àti ṣe ń wọn padà wá rí pé ẹ wo aláàjì a àṣe àṣàdúà o a àṣe ń tẹ́ wí yẹn o ṣẹ̀rí àlágbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ bá bá ní bá ní darí lọ́dọ̀ yín tẹ́ bá ti bá ní ṣe ọlọ́run ó gbà àmọ́ pé káàtó wọn á máa ṣe ẹni ọ̀sọ̀ yẹn ọ̀sọ̀ míì yóò múná fìlà náà wà báwọn pé ẹkí náà fi dàrá kà mẹ́rin. ń bá a bọ̀ nù. ẹ bá kaṣọ àbáyé gbogbo àwọn ṣeuṣeu yẹn bí èsù ṣe gbọ́dọ̀ wọn wọlé nìyẹn. lérò. wọ́n rí nǹkan tó tọ̀ ṣùgbọ́n wọ́n rí kan ẹ lò ah, èsù dé nìyẹn. ní wọ́n á pè é nìyẹn ṣàdúrà fún wa kúrí kan bàbà tún rí mi màá ń jọ mi. ìní nìyẹn ẹlẹ́kejì ni pé kánmọ́ wàá máa tún ní lẹ́mìí pé ìtàn ni kí wọ́n ó ṣe tí wọ́n ń ṣe nífi rí bí ṣe ń rí hùn ọ̀sá dìmọ̀ lọ bá ń tó pọ̀ àìmọ̀ bẹ́ẹ̀ bá wú ẹ̀yin náà ṣe bá nà má lọ́la dáadáa sí yẹn gbà tí wọ́n yẹ lọ sí nǹkan tó pé àgbọ̀dọ̀ sí yẹn ṣẹ̀rí ẹ̀yin ẹ̀ṣẹ̀ lófin ọlọ́run àtòjíṣẹ́ lófin nítorí a ṣe kúnlẹ̀ àìsí tán mo àlá anabi ní àlá rí anabi ní ọ sallallahu alayhi wa sallam. anabi ní wàrúyà sọ́ọ́líyà jùsíwú mẹ́sìtì wàrúbà yìí nà jùsíà mẹ́nubuwa anabi ní kéèyàn lálàá rí ìpín kan inú ìpín forty six tí àwọn anabi ọlọ́mọ ní tí wọ́n fi ń di anabi ọlọ́mọ ìkànnbẹ̀ ni àlá rí jẹ́ èèyàn máa aláàárẹ̀ yẹn tọba la tọrẹ ntọ́ fẹ́ràn rẹ o lè rọ fún tó bá rọ fún kò sí laburú mbẹ bákan náà yẹn máa ń lálàábú máa rọ yẹn ta má sọ ta ọ sọ báyìí kọkọ abẹ yẹn kò ní ju bẹ yẹn lọ abẹ́ máa lálàábú tọ́lọ́rọ́ ta wàhálà ni o wàhálà dé wàhálà dé alága náà kò jù bá ń lọ bàjẹ́ lọ́dà dáadáa ntọ́ bá rí tó bá kọ́ bá rí pé kò sí nǹkan kankan gbọ́ fúnra rẹ̀ ò lè ṣe ọ gbọ́dọ̀ sọ́dọ̀ dó díẹ̀ sìn fẹ́lòmí ẹnu bíi tí èèyàn mọ̀ nù kọ́lọ́ sànù wa. nínú àyà yìí kamalu budiya nabi sallallahu alaihi wa sallallahu alayhi wa sallam. ìjẹ́ ẹrú tẹ́yányá ó fojú hàn nù àyà yìí nígbà tó lọ́n sọ pé ìní atabi ó ìlàmà yòá ìlàyà ìyìn tẹ̀lé nǹkan kan kọjá ní tẹ́lẹ̀ máa fi mi lọ. èèyàn ni pé anabi ò ní agbára jù bá ń lọ. sallallahu alayhi wa sallam. kálíwá ma ilé ìdájú ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ sí anabi. sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ náà mọ́sọ́lánà pé téèyàn bá gbọ́rọ̀ náà ó yẹ kó káànú ànábì. sallallahu alayhi wa sallam. ó yẹ kó nífẹ̀ẹ́ ànábì. sallallahu alayhi wa sallam. sọ́tìlẹ̀ asap ẹ lọ sí. akramakullah. thirty seven asap. sẹ́rí sẹ́lẹ̀ yìí jàmọ́. ó jẹ́ àmọ̀ ìgbé dájú sáká wàláyìí ẹni aránṣẹ́ lànàbí lóòótọ́. sallallahu alayhi wa sallam. èyí tá a kà lọ tì í pé ìmọ̀ kọ̀kọ̀ ìmọ̀ ìní pẹpẹ lọ́dọ̀ ìyẹn náà ń túmọ̀ pé àà tí ì bá ṣe pé nǹkan kan ń jọ́ lọ́hùn tẹ́wọ́n nàbí lọ́ba dá Kùránì kọ fún rẹ̀ kò ní kọrú ìyún mọ́ kà á kọrú ìyẹn mọ́ kátó àpè tá a fẹ́ kà yìí ẹ̀yin ẹgbọ́n tó ṣẹlẹ̀ ahán. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تقول للذي أنعم الله عليه وأنعمت عليه أمسك عليك زوجك واتق الله وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس والله أحق أن تخشاه فلما قضى زيد منها وطرا زوجناك آل كي لا يكون على المؤمنين حرج لكي لا يكون على المؤمنين عرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا جماعة ẹ̀kọ́ pọ̀ nù tá a fẹ́ sọ yìí a sì fẹ́ kí gbogbo wa ká di ẹ̀kọ́ náà mú kọ́lọ̀njẹ́ wúlò fún wa. nínú ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ ó ní pé kí ẹrú jupájú sẹ́lẹ̀ fọlọ́hún tí ọlọ́run bá fẹ́ kó o rí nǹkan kankan ọlọ́run fẹ́ kó o rí nǹkan kankan fara rẹ balẹ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ rí nǹkan o bọ́lọ̀ bá fẹ́ fi nǹkan kan hàn ọ́ àbí ọlọ́run bá fẹ́ fi ọ́ han àwọn èèyàn ọlọ́run fẹ́ fi ọ́ han àwọn èèyàn máa jara mọ́lọ̀ lọ́wọ́ fira rẹ lẹ̀ kó fi ọ́ hàn wọ́n tán fún àpẹẹrẹ èèyàn bímọ ó sì wà nípò kórikó kókó gẹ́bí ipò rẹ̀ lọ́lọ́run ọba fún ní ti èkó mọ̀ yẹn kò fún ní ti èkó mọ̀ Afa, dúra rẹ lẹ̀ yàrá yóò rí i pé iná ló bímọ tí ò rí kóhùn má máa wá gbogbo ọ̀nà yìí pé dandan ó rí kó. by all means. n tó fẹ́ fi àwọn èèyàn lára rẹ náà nù torí wọ́n ọmọ ti ń gbé bọ̀ lọ́jọ́ ọ̀la rẹ tíyan wa máa di ọ̀rọ̀ yìí pé ṣe bí ẹni tó kó tí ń jò ní ẹ wá ti ń dánwò lé nìí. abọ́ fẹ́ fi nǹkan hàn ọ́ ọlọ́run fẹ́ fi nǹkan hàn ọ́ ọ̀dà ọdún síbì kan kò lè rí nǹkan kankan àfa mọ́sàdí kò ń bẹ̀ farabalẹ̀ kò rí nǹkan ná tó o bá lọ lọ lọ tó o bá bọ̀ tó o bá farabalẹ̀ ọ̀ padà rí nǹkan náà yá àjẹ́ tábùkù ọ̀kan nù ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ mbẹ̀ nìyẹn ọlọ́run fẹ́ fi ànábì ṣe sáǹpù. sallallahu ọmọlẹ́yìn rẹ̀ ó fẹ́ fi ànábì wá sí sáǹpù fún ọmọlẹ́yìn fáwọn ọmọlẹ́yìn rẹ̀ ká lè bá a rí òfin ẹ̀sìn kan rí mú ọwọ́ àmàmà ọwọ́ àrọ̀ọ̀rọ̀ tí e fi ànábì sí sáǹpù fún wa. ọwọ́ àgbègbà náà pọ́nlé ọ̀nà yìí ọ̀nà ẹ̀yẹ. ànábì wa ni kankan lè ṣe bẹ́ẹ̀ fún un sallallahu alaihi wasallam. ó sì musa alayhi salam ani musa ó anabi àwọn ọmọ israẹli tọ́lọ̀ fi yọ wọn lóko ẹrú ọyọ wọn tán wọ́n wá ń wo wọ́n wá ń wo anabi musa ní wo yìí pé. aleyhi salatu wa salam. ṣe ń tọ́ yọ wá náà rè ṣe ń tọ́ yọ náà náà nì. gbẹ̀yàn jẹ́ àwòkálá yé ọmọ iṣẹ́ lọ̀gá. wọn lọ̀gá ò ká. wọ́n ń pa wọ́n wọ́n mú wọn lẹ́rú ọlọ́run sì bá nàbí kan nìde ọlọ́run sì lọ sábà bí eku ọ̀pọ̀nù yà eku ọ̀pọ̀nù ẹ̀rú wọ́n padà ń wò wípé ṣe ṣe musa náà àbí ṣé wọn náà ló jẹ ayọ̀ wa ni gbogbo ẹ máa fi sódò iláyé pátá ẹ sọ pé yóò jẹyà yóò jẹyà iwájú ọlọ́run. ẹ á jìyà. nígbà àwọn orin tí wọn ò ṣe sí musa wọn máa ló sòpa wọn ní musa sòpa ẹ̀sìn máa kó pa ẹ̀sìn máa ń ń pè ń pa ìyọmọdé ìpani pé nǹkan ọmọkùnrin rodorodo méjì ìsàlẹ̀ yẹn kọ́ wa tó kíkọ̀ ká wa tó bí bọ́ọ̀lù bí bọ́ọ̀lù ìtumọ̀ panu sóye yìí nìsín nǹkan ọmọkùnrin tí máa dàbí kókèké méjì ìsàlẹ̀ òun kọ́ kíkọ̀ ká wa tó bọ́ọ̀lù tí wọ́n máa fẹsẹ̀ gbà wọn débi pé bó ti bá ti lè rìn lọ lẹ́ẹ̀tì mọ̀ pé torí pé yọ kẹtẹ ní yóò sì máa fi sẹ́mù gbé kínní lọ́wọ́ torí ah, tí bá ń gbára wọn yóò máa jẹ́nira fún un wọ́n rí i pé Musa ń rìn o wọ́n rí i pé ń sáré o wọ́n rí i pé ń bẹ́ òkè o wọn ò lẹ́gbẹ́ra tó o wọn ló sòpa kí ló bàjẹ́ mi tó kó sòpa tó pé bá fẹ́ wẹ̀ ń tiẹ̀ òun ìwẹ̀ ń gbangba àwọn ń bọ̀ débi pé wọ́n fẹ́ wẹ̀ wọ́n ní kíni ojú wárí ojú ègbé jẹ wọ́n máa wẹ̀ ń ta gbangba àtọ́kùn àti obìnrin ọmọ Israẹli àwòká ni wọ́n máa wẹ̀ ń ta gbangba ojú èrí ogbé jẹ gẹ́gẹ́ ànábì ọlọ́run òun àbọ́kọ̀rọ̀ jẹ́ ẹ bá lọ wẹ̀ wọ́n lọ oṣù pani wọ́n yọ ìkọ̀kẹ́ tó báyìí ìkọ̀kẹ́ báyìí ní a bá sì gbé láàrin ara wọn ló bá kárí lọ pé anabi àwọn sòpá o ànábì àwọn sòpá o ọlọ́run afẹ́ mọ́ ànábì musa kí ó sòpá ẹ wá wùtọ́ lọ́hùn sí musa wa débi tí ó gbé wẹ̀ òkúta kan bẹ́ musa ọba bọ́ aṣọ rẹ̀ ọba kò le ní máa ń wẹ̀ lọ àfi pọ́n òkúta bá dìde musa bá wò pé kí ló ń ṣẹlẹ̀ ǹjẹ́ ọ̀nà ọ̀sì àfi pọ́n bàbá yẹ̀rẹ̀ máa lọ òkúta mọ́gbà sọ tèmi lọ bá má sọ mi bá má sọ mi bá má sọ mi bàbá fílẹ̀ tí bá ń lọ kò ní pò ń bẹ́ wà mánu àfi kó lé mú òkúta òdúró tèè dáa ní ọjà. Allahu akbar. tèè ọjà. ọwọ́ dáa ọjà gbẹ́ yíwájú pé aa àṣì òṣùpá ọlọ́run ní tó ń fi pé kókùtọ́ gbé aṣọ rẹ̀ nìyẹn. yá ayyuhal ladina amanu لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها násù kùránì nìyẹn o ẹ má dàbí ọmọ israẹli tí wọn ní musa lára tọlọ ń wá mọ lọ́dọ̀ Ọlọ́run ọba ẹni abiyì musa àmọ́ ọ̀nà tó gbégbá nu. tẹ́pẹ́ bí àwa bá ní gbogbo ẹni orí musa jọ̀nà kílẹ̀ kílẹ̀ kílẹ̀ ṣẹlẹ̀ sí wọn ẹ̀yẹ kó dùn yẹn fọ́ ni sẹ́ẹ̀tì ní tẹ́pẹ́ òṣùpá ẹ̀rí nàmọ́ láyé yín ntọ́ yẹ kọjá nìyẹn anabi yín wọ́n dẹ̀ nílà nílà débẹ̀ yẹn dé sẹ́jì yẹn ẹ kọ̀ fọ́ wọn lójú kọ̀ fọ́ wọn lójú wo farabalẹ̀ fọlọ́hún tó gbọ́ ayàtà fẹ́ kà yìí anabi lọ́sẹ̀lẹ̀ sí. sallallahu alayhi wa sallam. tani làwọn fóònù yìí òjò ti ń pa o. ọmọ yìí ọmọ yìí kì í ní ìṣe lónìí sa. Abiada ìjọba ìlà lónìí. àbí adadó náà ni. ẹ eh? pe. gbọ́ sá. gbọ́ nǹkan mi. ká lè mọ̀ yí pé ọba fi ẹ̀dá rọ̀ ní fi àwa rọ ní fi àwa ká gbọ́n tó báyìí àwa kọ́ sí ládàá tó báyìí ó wù ní ní fi wá rọ ní fi wá rọ yìí àwọn ànábì ọlọ́run ẹ̀wù kan ẹ wá ẹ máa gbọ́rọ̀ kan ní ìsìn kọ́lọ̀ ń wí kọ́lọ̀ ń jẹ́ sọ kó sì jẹ́ rí gbọ́ nínú ọkàn lọ́hùn nínú ọkàn lọ́hùn ntọ́ da ni kéèyàn má karu ayà báwọn hmm. kéèyàn má kà nínú ọkàn lọ́hùn àmọ́ bẹ́yìn ò bá kà àwọn ọ̀tá wa wọ́n ti mọ̀ ọ̀tá wa máa yà yìí àwọn kírísítẹ̀nì lójú ọ̀tá ẹ̀sìn wàláì pé gbọ́ tàn ìrí láyé ẹnu kírísítẹ̀ mo ti gbọ́ mo wà lé kí lọ́dún náà ni mo wá ń lọ ọ̀nà sábó mo á gbọ́ òkè páàdì mo wá dé àpẹlú bẹbẹ kan ní agboolé kan èmi ń lọ jáwó jáwó jáwó ọmọ ni dúró àfa dúró dúró dúró n bá sì dùn wọn tún fi mẹ́ta wọn ní ìjọmọ yìí pé ọ̀gá yín ọgbẹ́yàwó ọmọ ẹ̀ mọ́lọ́gà mo ṣe bí ó sọ pé àwọn àfa wa ah, ah. ó ní ànábì mo ní ànábì ah. ànábì ọmọ ọlọ́gbà ọmọ ẹ̀ gbẹ́yàwó ẹ̀ wọ́n ní ti ń jẹ́ sèédù ìgbọ́rí ìmọ̀ gbẹ́nìkan jẹ́ sèédú gbẹ́nìkan ìgbọ́rí. wọ́n máa kiri yóò ní ọ́ ọmọ tèmi lọ pé olùsí kí ni ìyàwó. àmọ́gẹ́ bíi kéèyàn gbọ́dọ̀ ṣe làákà ńgbà mo wá dé mo wá béèrè pé ẹgbọ́ àwọn àfa ẹgbọ́ wọn ni àwọn wèrè kámọ̀dá ń dúró wọn ní ẹ̀yìn sèédú kan ànábì gbẹ́yàwó rẹ̀ bọ́mọ ni ẹ ti ń kọ́ wọ́n ní wọ́n lóòótọ́ ni wọ́n lólórí ibú ni wọ́n ní wọ́n ní ọ̀tọ̀ níjọ́ ṣẹlẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ suratul àṣà lọ́dún yẹn kẹ̀rí mo ti kété sí lọ́dún yẹn àti kájà àti kété sí wọ́n ní bẹ́ẹ̀ suratul àṣà erin ń bẹ̀ mo bá ṣe lọ́rọ̀ ewu ń mo ṣe akátàn mo ṣe amọ́tàn ń gbọ́rí ẹnu mo ti gbọ́ bàbá ní káwa mùsùlùmí so ń talamọ̀ tí mo tálẹ̀mí bá ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní sẹ́yìn ní bá wọn fà á ìyí ìyá ọjọ́ bí wọ́n kàn ara pa sí ọmọ ra ń lọ torí ìmọ̀ tí ń sọ kò yé mi kò mọ kankan pa ẹ̀ ìtẹ́yìn la fẹ́ sọ yìí kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ lè mọ̀ dáhùn rẹ̀ anabi wa a anabi ọlọ́ni sallallahu sàánú anabi ni àgbọ́ nífẹ̀ẹ́ anabi ni wallahi tẹ́ ẹ bá tún délé ẹ tún lọ dàrú ẹ tún dájú kẹ ẹ tún dàrú pé ọ ah, bẹ̀rẹ̀ báyìí ọ báyìí ah, ọlọ́run lọ́nà ànábì yìí sẹ́ńtò ọmọ fara nítorí wa o ànábì ma ọmọ safara da nítorí wa gan o káwa tá n bọ̀ kálí gbá yéere ọlọ́run sì wá sí bá ń fún wa a ah, ó kò yẹ kó sọ̀rọ̀ kankan mọ́ tẹ̀lé ẹgbọ́n tọ́lọ́ ń sọ. وإذ تقول للذي أنعم الله عليه وأنعمت عليه. ọlọ́run ni mo sọ fáwọn aráyé máa fẹnu ara rẹ sọ nígbà tó ń sọ nígbà tí ò ń sọ fún ẹnìkan tèmi ọlọ́run sì dẹkùn fún tíwọ náà sì ràn lọ́wọ́ tí sọmọ ọ̀dọ̀ rẹ tí ṣe séèdù tí ṣe séèdù ah bẹ́ẹ̀ náà ni tí ṣe séèdù múnà aris ìgbà tí èmi ọlọ́run ṣàánú ẹ̀ ẹrú ni ọmọ faris ni french ni wọ́n sì wá bùn wà nábì. sallallahu alaihi wasallam. ó sì wá wò sùsù pé mọ sẹ́rú mọ́ mọ tọmọdúnràbí àánú tó ṣe fún un lẹ́yìn náà ó wá rẹ̀ ó ń sànú ẹ̀ funfun ni wà nábì dúdú lòun èèyàn dúdú ni èmi mú rẹ̀ sí dẹkùn pé kọ́ máa kọ́ kángun síbi tí ó gbé kángun sí ọ tí ìpàdé rẹ̀ ìmọ̀ kọ́ sí dẹkùn fún amọ̀wọ̀ náà ó sì dẹkùn tiẹ̀ náà fún ẹ máa sọ ntọ́ sọ fún ntọ́ sọ fún máa sọ ntí wà náà sọ fún ẹ máa sọ fún ara pé mo wí báyìí o láìláha <laughs> ìlàlá kí lànà bí dẹ̀ wí fún amusika alayka zawjak. tọ́ ń sọ pé ìyàwó rẹ tẹ́ ń kójà wá ń dojúmọ́ yìí tọ́ ló sú ọ yìí máa fẹ́ lọ máa fẹ́ lọ máa mánéjì rẹ gbogbo àwọn òbí ṣe rí nìyẹn tó ń sọ bá ń fún tó ń sọ bá ń nípa pé ẹni tẹ́ ń pè ní séédù yìí ẹni tẹ́ ń pè ní séédù yìí ẹrú ni àmọ́ ó ti wá dọmọ ó ti dọmọ lóàbí ẹnìkan wá ń bẹ ìyá wa yìí ṣáínábù ni wọ́n jẹ́ àwọn onítàn wọ́n ní pé obìnrin máa ń dá a láyé ah wọ́n lọ́lọ́ ń dá yàsẹ́ náà bù wọ́n dá a gbogbo ohun tí máa pé sára obìnrin pátá ó pèsè wọn lára sakilan wa akilan wa laonan wa wa àti gbogbo nǹkan. wa wa wa wa. wa wa wa wa. ah nakubola. ó wá jẹ́ ìkángun ànábì ọ̀kan nu amú ànábì ló sallallahu alayhi wa sallam. ó wá bíútífù lóbìnrin. ànábì wa wo sẹ́ẹ̀dù ti sí pé. sallallahu alayhi wa sallam. lódodo ẹrú ni ọ tẹ́lẹ̀ o ti dọ̀ mọ́ ló wá tẹ̀lé wa tán yìí ló gbà fọlọ́ ń tán lára wa yìí torí pé ń jọ sẹ́ẹ̀dù tó ti di ọmọ ló ti láǹfààní kó ṣe ń tó bá wù ẹni máa ń bẹ lóko ẹrú tẹ́lẹ̀ tọ́bẹ̀ ilé dọ́mọ ó ti ní ìtìyàr pé ibi mò ń gbé mi gbé bẹ̀ mọ́ mo fẹ́ lọ gbogbo mi iṣẹ́ kan mò ń ṣe mi ṣe má mo fẹ́ lọ ṣe mi ó ti dọ́mọ lóàbí ó ti ní hòríyà ó dòmìnira àsìkò tó dòmìnira yìí làwọn ẹbí rẹ̀ wá tọpa láti lu wọn wá wọn wá wá wá wá wá délùú mọ́kà wọn á kàn án. lẹ́nu lójú ọmọlúwàbí àwọn dẹ̀ gbowó lọ́wọ́ wọ́n gbé owó ńlá lọ́wọ́ pé iyekíye àwọn ọ̀rọ̀ ọmọ àwọn padà bàbá dìde ẹbí wọn wá kan ńgbà wọn bá kò o arákùnrin yìí àwọn mú lọ tó ni ẹ máa lọ. sallallahu alayhi wa sallam. sẹ́dù ọwọ́ adó láàrin méjì anábì wà báyìí àwọn òbí wà báyìí àtàwọn ẹbí àtàwọn ará nájọ wá ó wà báyìí ó dó láàrin anábì láwọn ẹbí rẹ ni wọ́n bá wọn lọ. ó ti gba islam máa lọ introduce islam rẹ nílùú yín má pa àwọn ìṣẹ́sìn má di káfíìrì mọ́ o ọ wá kọjú sáwọn ẹbí ẹ̀ ó wá bá sáwọn ọ̀rọ̀ kan ó wá kí wọn Baba mi a ẹ̀ mà ṣe o ẹ̀ ní ẹ̀mí pé ní oko ẹrú mọ wà ẹ̀ sì jẹun gbàgbé mi ẹ̀ mú mi gbàgbé mi ẹ̀ lè wá di owó lérí ẹ̀ ń wá mi pé ẹ fẹ́ mú mi kúrò lóko ẹrú a kí ni n bá fi san fún yín tuntun báyìí ọlọ́ba ń san ẹlẹ́sìn olóore. gbogbo àwọn ẹbí yòókù náà tí wọ́n pawọ́ pọ̀ tẹ́ fi wá bẹ́ẹ̀ sí wáyìí wọ́n ń san ẹlẹ́sìn olóore. ẹ wá gbọ́ ìwà ní báyìí lọ. ìkànnì àwọn mi ní bá yín lọ. nǹkan yẹn. ẹni tẹ́ bá ń wò yìí ọwọ́ nà kàṣí ànábì. sallallahu alayhi wa sallam. ẹni ẹ̀ ń wò yìí. ìntẹ́ ẹ̀ lè ṣe fún mi bàbá mi ìntẹ́ ò lè ṣe fún mi ó ṣe fún mi o ìtìyà mi ò lè ṣe ó ṣe fún mi o ìntẹ́ ó ṣe fún mi ìrìn ẹ̀dá ọlọ́run lè ṣe mọ́ lẹ́yìn ọba ọ̀lẹ́kẹ́ ọlá o fúnni eléyìí ipa mi sáyé ní kẹ́ ẹ mú mi pò kí mọ́rì mọ́ ẹ yọ̀ǹda mi. àwọn ohun bí ẹ bu ẹkún òun náà bu ẹkún wọn wá fi ẹkún dágbére fúnra pé tó ọ ìtàn lè ṣe náà ṣe yìí o tó ayọ̀ǹda rẹ o anabi wa wù yí pé. Ah! sallallahu alaihi wa sallam. ẹni tó wá tó ẹni tó tó lè ṣe báyìí tán ànábì wa ni ògo ọlọ́run gbogbo ohun tí baba máa ń ṣe fọmọ ní màá ṣe fún ọ gbogbo tí baba máa ń ṣe lọ́mọ pátá tí mọ́sí lágbára rẹ̀ màá ṣe fún ẹ baba rẹ tó bí ọ̀hún ọba ń bí ọ ni máa wá béèrè bọ́mọ máa béèrè lọ́wọ́ bàbá ẹ̀ ó sì ń béèrè bẹ́ẹ̀ ànábì ń ṣe fún. sallallahu alaihi wasallam. yóò wà níyàwó dúdú dẹ̀ ní láàrin àwọn fọ́fọ́ dúdú ni adẹ̀ láwọn àrùn yẹn sì ń pẹ́tipẹ́tipẹ́ pé àdúrà afọ máa ń wà pé ṣé ìyàn làwọn eléyìí náà sà yẹn ti máa ń wà ní ẹ̀dọ́lá ìsìláàmù ló tún ọ̀rọ̀ ṣe ìsìláàmù ló tún pé kìlọ́ tó bẹ́ẹ̀ yẹn àti pé ọlọ́run wa tó fi sọlá kì mọ́ yà síbẹ̀ yẹn ní kó má ọwọ́ afẹ́fẹ́ yà wò anabi ní sọ̀ǹtọ́ sọ̀ǹtọ́ ní ọlọ gbogbo ẹnìkan ti ń wọ̀ pé kìnìkan ẹ̀ ń tiẹ́ ìtìkàlùkù wọn fẹ̀tọ̀fẹ̀tò tí tọ́wọ́ wọn ò tó ìfún yìí ní fún wọn ìwọ ní ìfún. Zainabu náà pàǹfẹ́ sẹ́yìdù Zainabu kẹrẹ ìyá Zainabu ti gbọ́ ọ̀rọ̀ lọ́n yé pé kò sí kíkọ̀ fọ́rọ̀ ànábì ìyá Zainabu fẹ́ sọ pé sẹ́mi lẹ̀ ń bá wí àbí ṣùgbọ́n kò tó sọ bẹ́ẹ̀ nígbàgbọ́ Islam pé ah <laughs> lórí mi ah, eléyìí tá mọ ìpìlẹ̀ rẹ̀ kọ́nà tún nìyí. Ah! àsíwádùn fàbí. tọ́ àmọ́ wọn lọ wọn fẹ́ra wọn tán jojúmọ́ níjà ìjà ní jojúmọ́ sẹ́lù wa ń kọ́mplẹ́ẹ̀nì wa ń kọ́mplẹ́ẹ̀nì ànábì ní sùúrù wọn rántí sùúrù wọn náà rí níta gbélé ọlọ́ pé sùúrù ah, ah, wọn náà wò. ọ̀sára ni. níbi ìyá Sáínábù tí wọ́n kà á rù dé wa mọ̀mọ́ wa Aisha àwọn náà sì rèé àwọn náà rèé àwọn náà rèé mashallah òní. mashallah. màmá ní àwọn ò ní àwọn ò ní mùnáfàṣà àwọn ò ní kílẹ̀ yìí lébo ń pè jẹlọsí ju sẹ́nàbù ìlọ àwòtó rẹ̀ wò ní kò sóńtọ̀ ní kó mọ́ wọn ò sá ara wọn àbí wàá máa ń tù ú nabi máa ń tu rẹ máa ń tu máa ń tu seyidu máa ń tu seyinabu náà na seyinabu a ṣe sùúrù àní ah, kò sí kankan gbọ́rọ̀ ẹ̀yé ni gbọ́rọ̀ ẹ̀yé ni kí ló tún wá wí tó tún ti rojọ́ ni ìjọba ìṣọ́ màlúù náà nìyẹn kò lè sọ pé òun ò gbà kò sì tẹ̀ lọ́rùn amsiki alayka zawjaka wattaqillah. anábì tó ń ṣe wá sí fún sẹ́ẹ̀dù pé bẹ̀rù ọlọ́run á páyà ọlọ́run lórí obìnrin yìí safarada fún náà safarada. wàtókò fi fi nafusika màláhùn mubudi. ibi tí mo wá ń sọ gangan nù ọlọ́run ni máa sọ fáwọn èèyàn máa sọ tí mo sọ ìfún wa ànábì tẹ̀ tún sọ fún wa àfihàn akọọlẹ̀ ebi ebi ń bẹ lẹ́mi wà nábì náà pé obìnrin yìí orí sẹ́ẹ̀dù ò gbé orí orí àwa yìí ló lè gbé àbí òsì lẹ́mi rẹ̀ báwọn ibo náà rí pé àbá ọmọ rò pé àwa yìí la lè fẹ́ tí ò ní láyé máa complain tí ń complain mọ́ sọ́ọ̀dẹ̀ sọ́ọ̀ta ọwọ́ àfipamọ́ ní òun èmi ó àfihàn síta. sẹ́gbọ́bẹ̀ yẹn ìtorí ntọ́lọ́ fi wá hun ẹ gbọ́ ní ìsìn o ẹ mọ̀ pàdánù bí ká sànù ká nífẹ̀ẹ́ tọkàtọkà ẹ ẹ wo bẹ̀ tó ẹ kò ló bá kọ yọ gbogbo àwa èèyàn tá à ń bẹ́ ń kalẹ̀ tá à ń lábala kí ọmọ rí ikú rí kọsẹ́ ntòróbìnrin tó da tí ọmọ pọ̀ da ìbéèyàn ni wá ó dẹ̀ ń sọ̀sọ̀kúsọ lẹ́nu pé ẹ̀yin wọ́n tiẹ̀ gbogbo bìnrin wà nù yàrá lóṣù mẹ́ta kò sí ní tí ọ̀sẹ̀ lẹ̀ irọ́ ló ń pa sẹ́mẹ̀rẹ̀ ah, ọ ẹ̀mẹ̀rẹ̀ ọ máa sọ fún ọ pé obìnrin yìí beautiful. wọ́n gan ni náà pétí. ebi ìlànà fẹ́yìn sọ fẹ́yìn àwọn ajáde pé ẹ̀ ń dá wàhálà alẹ̀ ń dá wàhálà alẹ̀ àwọn èèyàn ń rí àwọn pé ah ah àfojú sí mbẹ́mbẹ́ tí ó lè gbé fọ́kàn àkọjú sí orí akọ̀yìn sí orí ó tún wọn bá sọ̀rọ̀ inú ọ́fíìsì ó tún wọn ajókòó tí àwọn báyìí inú ọ́fíìsì. orí àrídù orí túlù àti túlù àti àrídù orí àti sẹ́kìlù àti sẹ́kìlù àti láúnù àti láúnù àti lábùsù ta lórí ń tọ́ da tí ọ̀n kò da ebi mọ̀ la máa fi gbé epo lẹ́mìí pé hmm, àwọn sùn lẹ́nu sara jù. ìmánì ni o. láfi máa bú ẹni tí bá ń wo bin láwòwò tó wò yóò ní ìmánì rẹ lọ ń pa bàbá àmà sí tọ́ irọ́ lọ ń pa wọ́n lè rí ní tí ọ̀dà kó tún wọlé kejì báwọn kí wọ́n kí wọ́n sẹ́ẹ̀tì ẹni tútù sí ọlọ́kan báwọn. ah gbajinatu. gbajinatu. ak forty seven. ak forty seven. kó o fẹ́ lọ tánú kó wò pé irin màá ní kátó àtúntò lọ́tún òpè kó tajú mọ́ ebe yóò dojú bó lẹ́ni ọlọ́mọ yà yí wàhálà obìnrin ṣe tá a máa wòwò wò láwò fẹ́ kú mọ́lẹ̀ ìsìyàwó rẹ lẹ́ni tó máa wò láwò fẹ́ kú àwa tá a mórí bọ́nú ilé ìlà tá a da nǹkan dúdú bòyàwó wa lórí. ọ̀sọ̀ra ni ó pupa ni ó dúdú ni ọ̀tọ́jú ni kọ̀tọ́ ni ẹnìkan kò bá wọn mọ́ yóò lọ bẹ́ẹ̀ yóò bọ̀ bẹ́ẹ̀ nínú tí àwọn èèyàn fẹ́ fi dá wa lẹ́kọ̀ọ́ níjọ́ ìjáde tó ń bọ̀ ládàbí lẹ́yìn àwẹ̀ kọ́lọ́njọ́ gbogbo ẹni tó bá fẹ́ gbọ́ àṣírí kan tí ń bẹ́ ń bi kóbìnrin múra jáde ẹ wá gbọ́njọ́ náà ẹ gbà pé nǹkan kan bẹ tí ń jàṣẹ ọlọ́run nígbà wọn ń kà fẹ́mi náà láàárọ̀ yìí aa mo lọ gbogbo ayé ó gbọ́rọ̀ yìí kọ́ ló ń sọ àgbà náà lọ. àmín. ta ló tọ́da tí òun fi tọ́da ni kò sí ọlọ́run wa ní ìwọ fipamọ́tọ́ kan ì sọ fara yìí wàtàkṣà náà sá. ọwọ́ bẹ̀rù àwọn èèyàn pé ah àti wàá gbọ́ pé yàn á ah, ah, ìyàwó tó ti lọ́kọ kátà pé ẹ̀ ń kú lọ́dọ̀ ọkọ rẹ̀ máa bọ̀ níbí sọ wá dáa kéèyàn sọ báwọn kódà kọ́jà náà bí ọlọ́run kọjá àfa àsọmọ kíw kí a gbé ọmọ wo ọmọ yìí ó lè fẹ́ obìnrin yìí wàhálà ti pọ̀ jù wo wọ́n máa bọ̀ ní tiẹ̀ já sójú jẹ́ síbí. ọ̀ ń bẹ̀rù àwọn èèyàn Wallahu ahaqqu an takhsha. ibẹ̀ mi lẹ́yẹ kọ́ bẹ̀rù ibẹ̀ mi lẹ́yẹ kọ́ bẹ̀rù. jẹ́ níjọba fẹ́ pariwo pariwo bi lẹ́yẹ kọ́ bẹ̀rù. فلما قضى زيد منها وطرا ìgbà sèédù ti parí bísínẹ́sì ìtara tiẹ̀ àti kọ́ pé sèédù ó gorí rẹ̀ bíi lọ́kọláya ọ̀dẹ̀ ti ṣe tán ó sì lóhun ọ̀fẹ́ mọ́ ọwọ́ ara àbọ̀ lọ́rùn tipátipá pípọ́ máa fẹ́ lọ ìtìpá rẹ̀ ọ̀ka kò lè kọ̀ǹtúrò ẹ̀bí ìyàwó kò lè kọ̀ǹtúrò ẹ̀bí ẹ̀bí ẹ̀bí yìí ọkọ ni pé ìyàwó èèyàn bọ́ síbì ó sì bọ́ bẹ́ẹ̀ ndị mbẹ̀ mọ́ lọ ṣèédù àbí ayẹyẹ kí ni ọbẹ̀ ń jẹ́ hindu máa ebi ọba si bá nfun lori obìnrin kò níyàwó. kaasa kò níyàwó. kò níyàwó kò pèyàwó ẹ pé ẹ ń bọ́ lọ́wọ́ ní ní wà ń bí ń pé ẹni bá obìnrin tí a bá tó tọkọ ẹ bá pè àsìkò tó pè sí ó ń yí mọ́ra wọn lórí iná lọ́wọ́ ni ìyẹn bí ọkà sẹ̀rídà ó yí lọ́wọ́ ọkọ̀ ẹ̀ wá pé pé Zainab naam lápèjúwe má sọ ọkọ má sọ pé wọn ò délẹ̀ kọ́ bá jóná o wọn ní kójó máa jó jóná síbẹ̀ kọ́ máa jó lọ. lọ dáhùn yẹn ni ọmọ tó kí ọ sí. àbí. tọ́ba ní kọ́ máa jóná tó o dúró tọ̀ lọ ayé rẹ ti ń jóná báwọn. wo bẹ̀rẹ̀ gbogbo ayé lọ́fẹ́ dóná yẹn tó jọ lọ kí ẹ máa dóná kọ́ dóná èlùbọ́ lásán ní dóná yẹn nǹkan kan ẹ hàn yẹn dànù kẹ́ bomi mi lẹ́nà. o lè jẹ́ pé ntí ó pè ọ́ sí èsè ntọ́ padà kíákíá lọ dáhùn náà ni. anakumula. akiroma. kọ́ wa dé kọ́ pé báyìí ni òun fẹ́ dọ́ ká pé à ẹjẹ lọ ẹjẹ lọ ẹjẹ lọ yí ọkà ìtàn ọgbọdọ lọbẹ yẹn. àbó ti yí ni. ọgbọdọ yí má. omi tó fẹ́ wà ní jẹ́ nà ni o tó fẹ́ bímọ ọmọ ọbẹ̀ mélòó wa ní bá ń lọ́dọ̀ ọkọ tí bá sà tọ́lọ̀ ń bá sàánú tán yanyan sómi ẹ̀ tí ò sí létí ẹ̀ ní èmi wà ń bí sí mo wà ń wá sínsìn àwọn akẹ́ ọlọ́run tí mo nílé mo mọ bí wọ́n wà báyìí bẹ́ẹ̀ni tí n bá dẹ̀ pé fóònù wọn mo mọ bí wọ́n ti gbé tí kò bá pé fóònù ìyàwó tiẹ̀ ibi tó ti gbé o mọ èbó ò tí ì ṣe kínní kò tí ì ṣe débi kọ́ ọmọ tó pé ah mo pè ọ́ ọlọ́wọ́ wà nílé o rẹ̀ sí ilé mẹ́ta mẹ́rin kò tí ì ṣe débẹ̀ kọ́ aṣọ òtà mẹ́rin kò sí mbẹ̀ ó lè wà ní ọmí. sásọ ọjọ́ ọmọ níyàdí ó sì ní. àbí sásọ ọjọ́ ọmọ níyàdí ó sì. tí ó sì rò pé ń bẹ ní òkè àdó. ọ̀nà àkìyàn ilé. ó sì mọ̀ pé ó máa délé ṣáájú ẹ̀ ah. ọ̀kadà ní ọ̀kadà lẹ́rù ọ̀pá. a sátọ̀ ọ̀kadà ní pé má gbẹ lómi five hundred naira so ṣe ilé òun máa gbé gbọ́ gbọ́ àwọn gbé wájú gbọ́ àjàgbé náà máa gbé wà lọ ní ìsìn ah. gbogbo àjàgbé àti ẹyin yóò máa jọ wọ̀ lọ ní ìsìn gbé máa ń so ọ̀kadà máa ń so ọfẹ́ lọ ọfẹ́ lọ bíútì ọfẹ́ lọ. ẹ máa fi gbàrin àjùmọ̀ṣe. ṣé dùn orí yẹn ṣe fún yàwó Zainab ọlọ́ni ibi mi mọ̀ yẹn. zawajina kaha. wàá gbọ́ o zawajina kaha àwọ̀ ọlọ́run tó yẹ fún ọ. <laughs> ọ̀tán. ìyàwó rẹ ni sọfara ayé kó o ti fẹ́ sàwájú náà kà á gbogbo ayé kẹrì wọn ò lẹ́ni tí a máa pè mọ́ sèédù jù pé sèédù bùnú Muhammad sèédù bùnú Muhammad sèédù bùnú Muhammad sèédù bùnú Muhammad. wọn àbí bá rẹ pé mọ ọmọ ànábì máa ń pè. لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم ẹ wá gbọ́ nǹkan torí ntọ́jọ́lọ́wọ́ ohun tó ń wá rí o ọlọ́run ní mo máa mà ní kọjá pé ọ sọ pé kí ṣe ìdú ọ̀kọ́kọ́ fẹ́ mo máa mà ní ká ní wọ̀ lọ́ba fẹ́ nípìnlẹ̀ níta fẹ́ torí ẹ̀ sí òní jáde wọ́n ti ń pèsè ìdúlọ́mọ rẹ̀ ìwọ́kọ́ ọdẹ bíi ọ̀nífẹ̀ẹ́ lọ́sọ̀dọ̀ ọmọ afa àwa fẹ́ ka kúrò pé gbogbo ọmọ tẹ́ máa ń pè é mọ́ ni táwa ká sì bí a lè fẹ́ yàwó kì í sẹ́sẹ̀ ẹ́ẹ́ Kùránì Kẹ́rímù ni wọ́n ń pọ̀ ọmọ kan mọ́ ẹ ìwọ̀n tó ń léèwé ìwọ̀n lọ́sẹ̀ kí ni lọ́nà lè kéwù lọ́nà bí iṣẹ́ ọwọ́ afẹ́ yàwó kan ìyàwó ń pẹ̀lú kádàrá Ọlọ́run wọn akọra wọn lẹ̀ ọ̀rẹ́bẹ̀kọ́ bọ́ta máa bọ̀ ń bí jẹ́ bàdíjà ẹ̀pà wọn àfà wọn àfà kan so igi ẹ̀. ọmọ sẹ́ni ọ̀fẹ́ mọ́ ọmọ kéwòn ni ọ̀fẹ́ mọ́ ọmọ kìnnìkan ni ọ̀fẹ́ mọ́ èmi ọmọ rẹ kọ́ ọlọ́ni mo fẹ́ káńsù yẹn tí mo fi tí mo ti bá nìyẹn kò yẹ ká sàdán ànàbí báwọn àdàbí tó dó jẹjẹ rẹ jẹjẹ rẹ èyí fàǹkà máa yàn lọ́wọ́ torí káwa lè bá wa rí ọ̀nà rí òfin tíá ọlọ́run wa ṣe báwọn fún wa so yẹ ká má láì kiri ànábì bá wọn. sallallahu alaihi wasallam. bí àfa kan bá fẹ́ ọmọ kéwù ìyàwó ọmọ kéwù rẹ̀ ń sìn nígbà tí ọmọ kéwù bá jẹ́ pé òun àti ọkọ wọn ọmọ àti ìyàwó rẹ̀ ọjọ́gbọ́n ara wọn yé ọmọ ìyàwó ìkẹrẹ ọlẹ́sìn oníwà àfẹ́kọ́ bọ́sọ́wọ́ òdì òsì fẹ́ máa ń tẹ̀ ní ọ̀fẹ́ máa yọ lọ bọ́ sọ́wọ́ dì ní àwọn náà kò lẹ́ wá wò wípé ah. kò tí ì pé àbí mẹ́ta ní bẹ́lẹ̀ méjì lọ́wọ́ ń bẹ̀ eh. àbí mẹ́ta ọ̀dà ẹ̀yìn bàbá ìmáàmù ẹ̀bí ẹ̀wọ̀ obìnrin yìí ṣe ọtọ lọ́n fúlọ̀ tó ṣe wọ̀ kan ẹ̀já tó jẹ fún yín. àánà kúmùlà. báwọ̀ kan. Ah, ó ṣe rẹ́gí. wọ́n mọ̀ sọ pé ìyàwó kínní mà ní. sáwà tá ànábì ànábì àwọn ní ọlọ́run ànábì ànábì ti ọ̀sẹ̀ ìyẹn ẹjọ́ ẹ̀ o. ntọ́fẹ́ ṣe náà náà nù o. Allahu akbar. ntọ́fẹ́ ṣe náà náà nìyí o ẹ̀wọ̀ ẹ̀wọ̀ lọ́hùn o. kọlọ́ba ni sanẹ́sìn olóore o. àmín. kọlọ́ba ni kí ànábì wa o. sallallahu alaihi wasallam. ẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ara di adi ká sọ pé jẹ ká ẹ sọ pé kọ ntí sọ yẹn kò mọ ń jẹ ẹ wà láyé dẹ ẹ ti bọ ẹ wà láyé gbé rárá. ìsọkúsọ ní sọ ìsọkúsọ ní sọ ọmọ french ni ọmọ ẹkọ kò ònkó bí ara french ni lọ́ni yẹ dúdú sì tún ní dúdú ni kì í kódà kì í ṣe funfun gbẹnu ẹ lọ́n tó mọ̀ ń pa ẹ lọ́n sọ ń ẹ ọlọ́run dẹ̀ fẹ́ fi clear fún wa ni pé jẹ́ fọmọ kan pé yàn àlèfẹ́ ó àlèfẹ́yàwó rẹ̀ lẹ́ẹ̀fì mọ̀ yìí pé dandan lẹ̀ hánu abẹ́ ẹ̀gbọ́yé ẹ̀gbọ́yé níbẹ̀ yìí. àgbọ̀yé. sọmọ yìí pé bọba lọ́gà abọ́ láàfà mọ́jà àfà rẹ oríyàwó rẹ nù mọ́jọ̀gá oríyàwó rẹ nù débi yọ́ máa bọ́ sí lẹ́mìí pé. iná sí wọ̀ kan. kí ìbọn ọmọ máa jáde lẹ́nu ẹ̀ in fact. in fact. Ah. Eh. Eh. kí ni in fact. mọ́jẹ̀ mọ́jẹ̀ nìkan bọ́ oríyàwó rẹ àwọn tí wọ́n jẹ́ ni ọlọ́run tẹ́kẹ́ nàbí ọlọ́run lọ́lọ́run fọ̀rọ̀ wọn kọ́ alẹ́ kọ́ yìí so nígbà pé ọkàn ọkàn ọkàn ọkàn àwọn kò sí ẹni tó ní agbára lórí rẹ̀ ìtí ìta ń rò bẹ̀ àwa ká ní agbára rẹ̀ àwa ká ní agbára ń rò ti ń wá wàá rò abẹ́yìn náà kọ́ yìí níṣẹ́ èrò ni. kúni ah, ah. òfin ṣe bá yàn rí ọ̀rẹ́ máa rí owó ìṣẹ̀lẹ̀ àfagilé sálẹ́sàlẹ̀ wọléwọ̀dé yọ pọ̀ ah. sẹ́mi pé ah, ah, ẹwọ ẹ̀yìn ẹwọ ẹwọ ẹwọ akọ̀yìn sí ẹwọ ẹgbẹ́ ẹwọ kankan. yóò bá lọ gbọ́ bẹ́ẹ̀ wá. yóò gbé sẹ́mi kò sọgbọ́n má rí ilẹ̀ rọ̀ má rí ilẹ̀ rọ̀ má rí ní ẹ̀rọ kò sí ní èyàn rò. dandan. má bàa yí má bàa ra yí má bàa ra yín rí ẹsẹ gaya ẹsẹ gaya ọbalẹ̀kẹ́ ọlá ọ̀sán wa àṣírí ọ̀rọ̀ ní kò sí ní o kò sí mọ̀ ilé kankan náà ẹ̀dá o ẹ jájọ ni wa o ọlọ́sàn wa o àmín ọlọ́wọ́kun wa o àmín subhanahu wa ta'ala hamdi. jazakumullahu khairan.